وكل بدعة ضلالة الحمد لله صبح الله سبحانه وتعالى eléyìí tí ó tún ṣe ìpàdé wa ní ìrọ̀rùn ní ìrírí. Ọdí ti ṣe èyí ti ṣe ọjọ́ kọkàndínlé ogún nineteen nínú oṣù ìmọ̀dájú oṣù karùn-ún ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún mẹ́rin ọdún àti ogójì ọdún ìjọ ìyíká níbi sọlọ àtàlánsì salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àwọn gẹ́gẹ́ bí àwọn ipò àbí àti ìbẹ̀lú kò gbé wọ́n fẹ́ kí a fi ọ̀rọ̀ gbogbo àwọn tó dé ṣe pẹ̀lú owó tí àwọn obìnrin máa ń jẹ wọ́n fẹ́ ká fẹ́ lójú nípa bí àtìlẹ́ wa ní kótóbà ní ọ̀sẹ̀ tó kọjá ìwọ́n gbọ́ dé wípé àkókò kúkúrú la máa fi sọ̀rọ̀ níbẹ̀ wọ́n á ní àwọn fẹ́ kí atúkù lórí díẹ̀ tó láwọn kankan tó dé wípé àdéhùn sókè ká lè tún kàn mọ́ sí gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ àti ìbéèrè الإمام الشافعي رحمه الله تعالى وانجو يوا في كتاب الشريعة الله ما مو يوا وفي يوا إنما هو لمصالح العباد nítorí àtúnṣe ẹ̀dá ni láyé bíbáyìí àti níjọ́ ìjọba nínú àwọn kẹfíṣẹ rí agbẹfẹ lò òun náà ní ẹyọrọ tu ọgbẹ òjà owó tí àwọn obìnrin máa ń jẹ yẹn owó yẹn ọlàpá débi wípé ìdájọ́ àlùfọkùn ìpèsè ìdájọ́ àgbọ́yé ọlàpá lára rẹ̀ ó jẹ́ kí àwọn kẹkẹ yàtọ̀ sí bá a fi mọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ mẹ́ta lákòókò fi gbélé ọ̀rọ̀ wáyé ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni tààrí kùlùkọ́ yọ kí ni ó tó ń pè ní kẹyọ ìdí láwọn ni àlùkọ́ yọ ti ṣe mọ́gbàrú nínú gbólóhùn ẹ̀tọ́ wa pẹ̀lú gọ́ọ̀rọ̀ rọ́jòló alẹ́ àti ìfẹ̀ ìyẹn jogún ara ilé rẹ̀ wàlmọ́ àtò alẹ́ bàálí ha obìnrin jogún ọkọ rẹ̀ mọ́gbàrú rẹ̀ ọ̀bẹ mùdọ́rì rẹ̀ wọ́n máa jẹ́ kàgáàrú wọ́yọ̀rọ̀ tán wọ̀gẹ́yọ̀rọ̀ wọ̀gáàrọ̀ wọ́n ti yà òun náà gbogbo ẹ̀ òun náà wọ́n ń pè ní alihamidiya ìtara wọ́n la lè pe ọkùnrin ká pè ní rọ́jìmọ̀ nǹkan yòó ẹ sì lè fi obìnrin náà nìkan yòó àbí ká pè ní kẹyìrá àbí ká pè ní mẹkìyàrò tí wọ́n bẹ sọ pé lágbájá mẹkìyàrò ni òun náà ní ṣẹ̀dí ìdúró kì owó yẹn ti lè gbogbo gan gbogbo náà gbogbo àwọn eléyìí ọwọ́ àdótó àtọ́kùnrin àti àyàtú ìgbọ̀rí bíi alhadith. والأثر ابن حجر الأسقلاني رحمه الله nínú fatih ilbari wọn ní sẹrí àlọgáyọ tá a pè lédè lọrọ àyàn wọn yọ látara kàgá yìí kọlì yíyí padà ọkàn wà ẹyìndá ní lọgọdọ àti kí ìbínú máa ru lẹ́mìíyàn kí ni ó fà ó bisababi musharakati nípasẹ̀ pé nìkan bá ní kẹgbẹ́ níbi ohun tó yẹ wò fún yẹn nìkan nìyẹn dáa ni èyí tí wọn máa ń lágbára jù olè yìí ti máa ń wáyé láyé náà ti làwùjá yìí láàrin tọkọtaya obìnrin pé ìpínlẹ̀ wọn tó ń pè ní àlọ́gbọ́n ìrọ̀yìn á rí láàrin tọkọtìyàwó àtàwọn aráalé ẹ wá rí tábàdíkà fi ẹ àlàyé tí àwọn afọ́ọ̀dì sẹ̀rí àfisọ ẹni ha ó ti sẹ̀rí àlọ́gbọ́n ìrọ̀ òun ní kí ọkùnrin kó ní ìtara fún ìyàwó rẹ̀ àbẹ́lómi ìdí èsì ìyàwó rẹ̀ náà ọmọlẹ́bí ẹ̀ kọ́ wá kọ̀ jálẹ̀ tí ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ wọlé tọ̀ ẹni yẹn àyàfẹ́ tó bá jẹ́ lẹ́tọ̀ rẹ̀ ajáde pẹ́ni tí òun bá kí àyíkẹ́ni ẹlẹ́ni ó lè jókòó sí ìyàwó òun nù yàrá lẹ́yìn sàtìmọ́ àhú bọ́yọ̀ ọ̀rọ̀ yẹn kílẹ̀ rẹ̀ àlìjòrìjẹ́ni nínú àtàrífàd wọ́n ti fẹ́ẹ́ rí àlùbọ́yọ̀ yìí òun náà ní kí yẹ kó nira ṣírkàtì lọ́wọ́ ìhàkì kẹ́ni ṣùgbọ́n èyí tó pọ̀jù òun náà lè gbé kóbìnrin máa ń fura rẹ̀ nígbà tó bá di pé ọkọ rẹ̀ tún fẹ́ lómi ìlẹ̀ ẹ̀rí àyè bẹ́ẹ̀ kọ́ tó bá di pé ọkọ rẹ̀ ṣe àkólé kan àwọn ẹlòmíì tó tún fẹ́ jù ú lọ kódà níbi tó wù yìí máa ń wáyé dé lọ́dọ̀ àwọn obìnrin tó jẹ́ ìyá kan ìyàwó yóò tún jowú ìyá kan ìyá tó bí ọkọ ẹ̀ ọba àjà ti fọkàn ọ̀rọ̀ kejì náà ọ̀rọ̀ mẹ́ta ta la fẹ́ wò oríṣi owó mélòó la ní. pọtí dàbí ṣùgbọ́n ẹlọ́gọ́ yọrọ ọwọ́ àánú ìwà ìgbàgbọ́. débi pé yọ̀ọ́ máa kílẹ̀ àti wáyé pé fọ́mọ̀ ńlá ọ̀rọ̀ tẹ̀lá la ìmọ̀ tẹ̀lá. ẹni bí ọba ti lówó ajá sí pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń kọ́ òní gbàgbọ́ nìyí. ẹ̀rí. lọ́dọ̀ ọkùnrin òun yóò di kọkùnrin pé dáadáa tọkùnrin bá ní owó láti ọ̀gá ah, ọkùnrin yìí ọkùnrin ní tòótọ́ kìí sí ló fi já sí pé lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ti fẹ́ rí àlùkò ìrọ̀ yẹn adimejì ìkan bẹ pé pé mahmuda mọ̀ṣúrù wà á yìí. téèyàn bá nírú owó yẹn ó sì tọ̀nà owó tọ́tọ́ súnà ni òun náà ní kéèyàn máa jowú lórí maharimillah antuntahe ìyẹ́wọ́ ọlọ́run ká má fa ọgbà yẹn ya àti kí mùsùlùmí máa jowú ara lé rẹ̀ Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n ti sẹ́rí al-ghayratu al owó tá a nífẹ̀ẹ́ sí. òun lèyí tó bá ṣe déédéé irú owó tọ́lọ́wọ́ ọba sùhánẹ̀ àti irú yẹn ọlọ́wọ́ ọba lówó jíjẹ adífẹ̀sirò owó yẹn kí lówó tọ́lọ́wọ́ ọba sùhánẹ̀ òun náà ni kéèyàn ń jẹ owó ká má fi fa èèwọ̀ ọlọ́wọ́ ọba ya pẹ̀lú pé ká ìgbàjẹ́ ọ̀pamọ́ ni o àbọ̀ eléyìí wà ní òtúrà tó ní àlejò kan afáwọn àlùmọ́ náà wí oníṣẹ́ rí ẹni tó fi ní ìyù ga jù léèyàn òun náà lẹni tó ń ṣe é pé owó rẹ̀ lágbára ẹni tó bá jẹ́ mùmí ni yọ́ọ́ máa jowú láàyè tó yẹ kó jowú tọ́wọ́ á ti wá jowú yìí wọ́n tọ̀ ń fi ṣe déédéé ìròyìn kan ní ìròyìn ọlọ́run ọba sùhánà nìyẹn ọlọ́run ọba àlekè ọlá máa jowú ẹ̀sùn ọ̀pọ̀wọ́ ọlọ́run ọba sùhánà òun ni kẹ́ni tó jẹ́ onígbàgbọ́ òdodo kọ́ má lọ kó sínú ìtàkọ́lọ́run ọba tìlé wọ̀ òun nìyẹn bá ń jẹ tọ́ba ti wá jọrú eléyìí ajásí pé yẹn ti lọ fún ìròyìn kan ní ìròyìn tó ti pé ọlọ́run ọba sùhánù ọ̀tá alánẹ̀ nínú ìròyìn yẹn gẹ́gẹ́ bó ti lẹ́kọ̀ọ́ fọlọ́run ọba sùhánù. irúfẹ́ ẹni báyìí tí ìròyìn rẹ̀ bá ṣe déédéé ìròyìn ọlọ́run ọba ìròyìn yẹn yóò mú wọnú òkè ọlọ́run ọba sùhánù. sọ nípa bẹ́ẹ̀ owó dáa sọ fún àyè yẹn òun náà ni ìtara ẹni déyẹn nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bá ti sọ pẹ̀lú pé kẹ́lómi má bá yẹn kẹgbẹ́ nípa rẹ̀ ẹ wá rí rẹ̀ kejì lówù ìyẹn ọ̀dà oṣù tọ́nà ọ̀bá ṣẹ̀rí àwọn ìyẹn máa ń wáyé ìsábàbí tani ẹ̀ kó sí ọ̀tá àtò èyí òjò ìwò òjò mi ní máa ń falẹ̀ yẹn fanfa ó lè jẹ́ nípa pàṣálì àti gbọ̀rọ̀ ayé bákan náà ìyẹn tó máa ń wáyé nípa ẹ̀gàn wọ́n ló wì wọ́n lè wáyé láàrin àwọn ẹtí sẹ́ wọ́n jọ papọ̀ ẹ wọ́n rú rẹ̀ tí wọ́n lè ń ṣẹlẹ̀ sí ẹ wọ́n lè ní àwọn alágbọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ lọ ta sáǹpù ẹ̀yin náà mọ̀ bí ṣe máa ń rí lára wọn ẹ ṣàlàyé bò lẹ mélòó lẹ máa ń ta mo fẹ́ wo pé bò lẹ ọ̀sán sẹ́yìn ẹ̀ bò ló jáde báyìí ẹ̀ ẹ̀ kẹ̀sí náà ni ọdún rẹ̀ máa ń wáyé láàrin àwọn ẹni tí wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́. bákan náà àbí kéèyàn máa jowú níbi ìkan tó ṣe kọ́ lẹ́tọ̀ tó yẹ pé kò sí wàhálà kẹ̀kẹ́ tí ó jáde téèyàn bá jowú lórí ẹ̀. àríwá sọ pé akẹ́wì lérèfé ni wọ́n níbi irú àpẹẹrẹ ń sìn. ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní la tamna'u ima Allahi masajid Allah ẹ má ṣe kọ̀ fún àwọn ẹrú ọlọ́run ọba lómìnirin láti lọ mọ́sálásí ọlọ́run tí wọ́n bá láwọn lọ mọ́sálásí ẹ̀yọ̀ ń dá fún ọ lóòótọ́ o ọ̀bùn yóò tó fún ná káyọ̀rọ̀ làbùn iṣẹ́ wọn kọ́ àbí ilé wọn kọ́ ó lóore fún ọjọ́ kí wọ́n lọ sí mọ́síd lọ ṣùgbọ́n tí wọ́n bá láwọn lọ ẹjọ́ wọn lọ ṣé ìwọ́n àjọ gbàmí nígbà kíyàwó mi jáde wọ́n dẹ̀ pé nǹkan tó lẹ́tọ̀ọ́ irú owó báyìí kì owó tá a yìí rí àtẹ̀yí ẹ̀rí ń bẹ fún ọ nínú sunna nabi sallallahu alayhi wa alihi wa sallam hadithi tí a máa wò wọn náà ni hadithi Jabir bin Atiq al-Ansari radiyallahu ta'ala anhu wọn lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam wọn ní sẹ́yìn ọwọ́ àná owó èyí tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí wọ́n ti wà nù rẹ̀ èyí tó lọ́wọ́ kórira kódà ọwọ́ àná kéèyàn máa rìn máa yẹ èyí tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí wọ́n ti wà nù rẹ̀ èyí tó lọ́wọ́ bá kórìíra ẹ wá rí èyí tó ti pọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí nínú owó pẹ̀lọ́kẹ́ yìí lọ́tù ti rọ ìlà òun lówó dání nípa ohun tó yẹ pé ó lè dá iyèméjì ilẹ̀ tó tọ̀ pọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí ló owó yìí ẹ wá rí èyí tó ti pọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlá kórìíra òun lè pẹ̀lọ́kẹ́ yìí lọ́tù ìrọ̀ ìlà òun lówó tó ti bá ń jẹ ṣùgbọ́n kò sí ìpayà kẹ́kẹ́ bí ó dá ń jẹ èyí tọ́lọ́ wọn bá àlejò aládìfẹ́ sí òun náà ní kéèyàn yẹn nígbà tí èèyàn ń jagun ẹ̀sìn ẹ̀rí ṣùgbọ́n èyí tọ́lọ́ wọn bá àlejò alákùnrinra òun ní kéèyàn máa yẹ ọmọ àrí máa yẹ fílípà òfin nínú ìbàjẹ́ àdìsí wa tó sọ́ni àtìlẹ́sàkì rọ̀hìmọ̀kùlọ́ nínú àwọn àdìsí mi ìdọ́wà òun náà ní àdìsí ọkùnrin wọ́n lè jìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó fi ń sàlàyé owó méjìlá ni wọ́n lè kí ọ̀rọ̀ táà owó méjì ni mẹ́ ìkànnì ọlọ́run nífẹ̀ẹ́ sí ìkejì ọlọ́run kórìíra rẹ̀ bẹ́ẹ̀ náà ni yíyan méjì mẹ́ ìkànnì wọn ọlọ́run nífẹ̀ẹ́ sí ìkejì ọlọ́run kórìíra rẹ̀ owó téèyàn bá ń jẹ gẹ́gẹ́ bá ti sọ ṣáájú nípa pé èméjì lè ṣẹlẹ̀ téèyàn bá jẹ owó ti abdulrasaq rahimahullah kẹwàá rí owó tá a sọ pé kọba ṣẹlẹ̀ àwọn èèyàn tóbìnrin bá lọ ní ajé kí ìgbésí ayé obìnrin tó ń jowú tí wọn fẹ́ẹ́ jẹ ìgbésí ayé orí burú Ọlọ́run má jẹ wọn bá wọn ṣe torí tí kìnìún ta yìí bá bẹ̀rẹ̀ náà kò ní fẹ́ẹ́ lópin ní ìgbóbìnrin tó bá ní owó yìí tọkọ ẹ bá jáde ńlẹ̀. àìbẹ́ẹ̀kọ́ ọkọ rẹ̀ ń sàlùkà nífẹ̀ẹ́ nìkan àbọ̀ lórí fóònù àbọ̀ lẹ́tà àbójì ẹ̀rọ sórí kodò báyìí ó dàbí ẹni pé ń ronú àìbẹ́ẹ̀kọ́ ara rẹ̀ yá àyà ojú àìbẹ́ẹ̀kọ́ ọbẹ̀rẹ̀ sí ní tújúká lẹ́sẹ̀kẹsẹ̀ obìnrin olówó yẹn tí wọ́n máa mọ̀ pé lẹ́kàn múra ah, ah, wọ́n ti fún yín ẹ̀ ikú sàdédé rẹ̀ ní báyìí. ọmọ báwo ní ti tu sọ pé wàá pàdé àwọn ibi náà ti máa fẹ́ẹ̀ ti máa ń ríra yẹn. èyí tá a sọ yìí wà ní òtúrà tó ń pè ní tọ́sítàtò làárò ẹ̀rí owó nígbà tá a lọ́kùnrin lè jo ìrọ̀ ìbá kò túbọ̀ yìí pé kéèyàn máa dábàá kú síyàwó rẹ̀ àbí kọ́ máa sọ pípé rẹ̀ kọ́ máa tẹ̀lé káàkiri tó bá ti jáde báyìí wọ́n ní wọ́n á kàdà tẹ̀lé èmi ó ti ní ojú èwù tẹ́lẹ̀ òsì lọ ọmọ wádìí rẹ̀ tọ́ba tó wá sí kí nígbà tó jẹ́ mi sí kékeré báyìí láì sí wàhálà ọmọ àtọ́ fún mi ẹ̀. ẹgbẹ́ tọ́ba ti sáré rí opportunity kí wọ́n sáré lò ní gbà fún lójijì ni kí ni wàá tẹ́ni yẹn jọ wí nígbà tó sọ kalẹ̀ náà à ó lóun ò ní jẹ́ǹjì ní ló ní ẹgbẹ́ mi lọ ọlọ́kadà lóun ò ní jẹ́ǹjì náà wa ń sọ tó fi gùn tó bẹ́ẹ̀ tí ọ̀dẹ̀ sí wàhálà kankan irú eléyìí máa tún kó wọn mọ̀ سليمان بن داود عليه الصلاة والسلام وعليه الصلاة والسلام ولنسى صالح وعمر إذا يا بني يوم من ممكن في كانوا لا تثير الغيرة على أهله má jẹ kówó rẹ ọkọ lórí ara alẹ rẹ nígbà tí ọba ti sí kẹkẹ iye méjì kan kò sí wàhálà kẹkẹ kí ló mọ owó rẹ ń jẹ kí náà darẹ láàmú ọtúrú mọ ọbì sàm tọwọ apàdà ìyàwó rẹ láburú látọwọ́ rẹ̀ tó ti jáde gómìnà yẹn di bàrí à èyí sọ ní yẹmẹyẹmẹ eléyìí ọwọ́ àti ọtúnra imam ahmed rahimahullah tó dà tó ń pè ní kìtàbù zuhud bẹ́ẹ̀ láti bá nínú ọ̀rẹ́ yẹn gbogbo ẹni lọ́kọláyà pàpà jùlọ ọkùnrin ọyọ tó ní lọ pé kí yẹn má gba iyèméjì láàyè nínú ẹ̀mí yẹn. tí ọ wá da ìrònú yẹn ìgbésí ayé yẹn kí ọ da arú kódà tí ó jẹ kí mọ̀lẹ́bí ó da horo nítorí àbámọ̀dá àti àwọn àtẹ̀gùn àṣẹ ìtọ́nù yìí ẹ̀rí tí ẹ má gbà láàyè ọ̀rọ̀ kẹta nínú àwọn ọ̀rọ̀ tá òun ni pé pàápàá owó táwọn obìnrin máa ń jẹ yẹn pé owó yìí ọ̀rọ̀ yìí rògbò ti kàtà èyí sàtúnṣe gbà èyí táwọn kẹfà ń yẹn lèmi ọlọ́ńdẹ̀ pé tóbìnrin ọba jó ọbẹ̀ ò lè mi ọbẹ̀ ó dùn ọba ti farabalẹ̀ sí ládà ẹ̀rí nítorí àdámọ́ ni èyí sàtúnṣe gbà eléyìí wà nù fásitì ìbámu lè Ibn Hajar al-Asqalani rahimahullah ọlọ́run fi síbi ìpínlẹ̀ ṣíṣẹ̀dá obìnrin ní ìkẹta gbẹgun ra wọn náà ní wọn níbi pípọ̀ lágbára àti tarí owó yẹn kò sí bọ́bá lóhùn òsè yọ padà sí rẹ̀ ìbùdó tèmi àrò fi mọ̀ lọ. wọ́n lè sẹ́ rí owó tó bẹ̀rẹ̀ máa ń jẹ tí wọ́n máa ń jẹ owó ara wọn yẹn. lẹ́yìn sàtìmọ̀ àmúra bí hà yìí ti pé sẹ́rí àpáwá láti rẹ̀ ṣùgbọ́n wà ní ọ̀rọ̀ àdámọ́ kàlẹ́ ó sì alẹ́ nígbà tí mò sí bàbá sí i hàbà ní oṣù àbọ̀ ń pè ní alìsìkọ́. wọ́n gbẹ́gbẹ́ àwọn àgbà nínú hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu. nígbà níbi sallallahu alaihi wasallam ní sọ́nájọ́ ọlọ́run ọba subhanahu tábìlì bá dààmú lówó táwọn obìnrin bá jẹ yẹn. kásàbà lọ́wọ́ yọrọ ta alàgbègbà. owó yẹn ọlọ́run kà kọ́ lẹ́rẹ̀ sórí obìnrin bó ṣe jáde bọ́lá ń ta kọ́lẹ̀ káṣí gbìyànjú alárìíjà ọkùnrin lo agbára bẹ́ẹ̀ ọ wà lórí àwọn ọkùnrin tí wọ́n kọ́ sí gbìyànjú ṣùgbọ́n o mo dábìrì pé kìí ṣe pé sẹ́rí apàṣẹ rẹ̀ fọ́mọ ń sọ́ba rọ̀ mi ìró ná ẹni yóò tọ́ bá ṣe sùúrù nínú àwọn obìnrin yẹn kí ìmọ̀ ọ̀nà wá ti sáàbá wọ́n ti gbàgbọ́ sọ́lọ́run pé kí làá jẹ bí ètò àkọ́lé ọlọ́run. àwọn náà wà lọ́dọ̀ ọkọ lónìí já pẹ́pẹ́pẹ́ ọlọ́wọ́ ọba jọ ọlánìkan lọ́wọ́ bóyá bó mi làwọn ní ọdún lọ tó sáfù àti ìmọ̀ wọ́n ní àgbé ilé ẹsẹ dáadáa lọ́dọ̀ ọlọ́wọ́ káàní ẹlẹ́hà nígbó ajẹ́rì ṣùgbọ́n irúfẹ́ obìnrin yẹn yóò dúró ládàá tí ń bẹ fún àwọn ṣùgbọ́n àwọn tí wọ́n kúkú jẹ́rìí tó ò ní jìyà tó حديثي ọwọ́ àdó àlùmọ́ ìjọba ìjọba ìjọba ìtọ́bárọ́ọ̀lì rahimahullah tọ́ba jẹ́ owó tàdámọ́ yìí kí la fẹ́ máa kakùn bí àdámọ́. imam muslim rahimahullah wọ́n bẹ̀rẹ̀ àwọn akẹ́lá tọ̀dọ̀ ya wa aisha radiyallahu ta'ala anha irú àpẹẹrẹ ilé yà àpẹẹrẹ owó àdámọ́ ni. wọ́n làdẹ́mi sallallahu alaihi wasallam ọjáde ní ọ̀dọ̀ ya wa aisha lóru ìyàwó àyíṣà ni mo wá jowú mo bẹ̀rẹ̀ sí ní jowú èyí tí ọlọ́run bá dé padà ọwọ́ àrí bí mo ṣe ń ṣe àbáwọn obìnrin ọba display bákàbákà ìkíní ni bá ti dára òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ni mọ́ lẹ́kì kí ni tiẹ̀ ìrẹ̀ àyíṣà àdúrósí tó ń jowú ni wọ́n ti mọ̀ wá dáhùn pé wọ́n mọ́ lè láyò gáàrú mi sílẹ̀ láyà gáàrú mi fìlì aláàbì fìlì dà kílódé nírú mi ò ní lè jẹ owó rọ yìí irú mi àtiwọ sáà yẹ ká jẹ owó ara wa ni ìdíjọ Ọlọ́run sọlọ àtàláwà dáhùn pé àkọdìjà aṣọ ìtọ́ lókì àbáṣe sáánì rẹ ti dé bàbá ọdún wa nílò ìdíjọ Ọlọ́run àmọ́ ìṣe ìtọ́ pé mo láṣẹ sáánì ni àbí kílẹ̀ ti ń lọ ní náà à ń bẹ́ẹ̀ mi ì sí ìyá àìsàn ni mo wá dáhùn pé wọ́n máa kó lè ìsàlẹ̀ tọ́ba ti níbẹ̀ torí ìyẹn ní mi ò ajá gbogbo ìyẹn lọ́la ṣe dání nìyẹn òjijì ọlọ́run ní náà bẹ́ẹ̀ ìyá àìsàn ni mo wá tún fi lè pé tọ́ba jẹ́ gbogbo ìyẹn òjijì ọlọ́run èyí ní ọ̀sán kò ní ìyẹn wọ́n máa àkàyà rọ̀ súnlọ́lọ́ ìwọ gẹ́gẹ́ alára náà ní àṣà ìtọ́ni òjijì ọlọ́run ní àní bẹ́ẹ̀ wọ́n á gbọ́ kẹ́kọ̀ọ́ mọ̀láàkì nẹ̀rọ̀ bì amẹ́lẹ́dà tèmi o àánẹ́ni alẹ́ yìí ọ̀ràn mi lọ́wọ́ lórí àṣetánì tèmi hàtà àsìlámù fún ìpadà gba ìsìlámù. irú àwọn ọ̀rọ̀ tí sọ yìí kò tí pọ̀ jù èmi ń bó lòdì ń bó lọ́kọ́ tún lọ ẹ̀rọ pé wọ́n fi máa ń gbé ẹlòmíì lè lọ wo bọ́ọ̀lù àtúnà àbí máa yò. ọ̀dẹ̀ ti ní àjẹ́ àgbẹ̀ ẹ̀dá ẹ bá mi díẹ̀ lẹ̀ bá ní mo fẹ́ jẹun fọ àwọn wórógbó mọ̀jẹ látàárọ̀ ẹ bá ro bàlà tó lẹ̀ o ìyẹn ti gbélẹ̀ alẹ́ ẹ̀ka ẹ̀rọ mi kẹ́ lè jáde kọ́ ẹ̀kọ́ fẹ́ lọ sí wa ti wájú ta gbogbo àwọn ọ̀rọ̀ báyìí àwọn owó àdámọ́ ni kò sì lọ sí lágbára jù àti ọ̀rọ̀ ya wa Aisha radiyallahu di anha ìyá wa ni mọ́ọ̀kìrì tó àlàmúra ẹ̀sìn mi ìjówó obì kẹ́kẹ́ obìnrin kẹ́kẹ́ tí ń bẹ́ fojì sí ọlọ́run káàmọ̀ ọ̀kìrì tó àlà ọ̀kọ̀dé ìyá ẹni tó tó fi kú nìyẹn ẹ wò ó kọ́ àwọn obìnrin mà lágbára pọ̀ lórí pọ́kọ́ máa ń dákọ̀ rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ìyá ọlọ́run bá ń tẹ́ lágbájá lójú ayé rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ táwọn ọkùnrin lè wí obìnrin lò lè wí o orí má rí ní ìsìn tòró wù sí bẹ lára àwọn ọkùnrin lè ju ti obìnrin lọ fífi bí ẹni náà ti yọ bíi pé ọmọ tó bí fún kẹ́ fò mọ́ ni bó ti máa rí lọ́dọ̀ ọkùnrin nìyẹn tọ́ba ń lọ sí tẹ̀sí káàró pé nǹkan báyìí àwọn àtàrò pọ̀ rẹpẹtẹ ajásí bọ́ tó ṣe fẹ́ tó kù lórí àjò rẹ̀ ni ó lè jẹ́ lómi tó ṣe wípé ó rìn máa rìn bọ́yọ̀ pẹ́ àbí fẹ́ ọ lọ fẹ́ oúnjẹ gbẹ̀gàn ọ padà bọ́ sọ́dọ̀ ẹ̀mí ṣùgbọ́n tí ọkùnrin òun lè sọ fúnmi bá ṣe dáadáa ó lè sọ tọrún láǹfààní jẹyọ kẹ lọ. ìyẹn lára ṣe ìyàwó ìyàwó ní ìjówó ẹnìkan tó kàn ní ilẹ̀ àdéhùn ìmọ̀ bùkọ́rí wọn gbé jáde gbogbo àwọn eléyìí owó àdámọ́ nínú àwọn owó àdámọ́ tí ò lé gbàjọ rin lọ ebi tó bá tẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní àwọn owó ni wàá ti fi súnlẹ̀ tìrìtẹ̀ ẹ ẹ afọ àwọn ẹ̀sùn mọ́lì kí wọ́n di ọlọ́ọ̀tà láàánú wọ́n ní àdúgbò sálá ń níyàwó mẹ́sàn ẹ̀sùn mọ̀pẹ́ sáré ni kò sí gbogbo àwọn àlè fún mọ̀ mẹ́rin náà làwọn ọ̀fẹ́ lẹ́yìn mẹ́rin ìlànà ló túkù. àdúgbò sálá bá pé ọjọ́ fáwọn obìnrin kò ní parí sọ́dọ̀ ìyàwó àkọ́kọ́ àyàfi bíi ìyàwó ẹlẹ́ẹ̀kẹsàn-án òun ní ọ̀rọ̀ àdìyọ́ ọ̀dọ́ ẹnìkejì ọ̀dọ́ ẹnìkejì tí ó fi bí ọ̀dọ́ ẹnìkẹsàn gbogbo àwọn obìnrin ní gbogbo alalẹ́ wọn á kó jọ ilé ẹni náà sọsọ aláwọ bá sùn lọ́dọ̀ rẹ̀ wọn náà débi sọlọ lọ ẹsọlá wa wà nílé ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha Zainab bíbí jà ìyẹn bá dé òjijì Ọlọ́run bá nẹwọ sí ọnẹwọ sí báyìí àwọn àfáwọn ajé wa pé ó ti nẹwọ sí bẹ́ẹ̀ ní torí kò sátúpa nulẹ nílé ń jọ́ ní kọ̀sátùpà wọ́n tọ́ka pé gbẹdẹ́bùkẹ́ iná ẹ̀ lọ́sá àwọn ti jẹ́ lóhùn kẹ́sí gbẹdẹ́bùkẹ́ wọ́n fi ṣe ẹ̀sìn mi ẹ̀rí pé wọ́n mẹ́nu bá ní jùmọ̀ rẹ ọkùnrin bí o ti máa sọ pé ẹ ṣe súnmọ́ ẹ̀yà yìí ẹyẹ máa hú kọ kí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ ṣe ń ṣe yìí ọ̀dọ́ ni à tọ́ máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ó ṣe rí gidi gbogbo ẹ̀ ó dùn mí rírì. wọ́n ní kọ̀sátùpà lé jọyìn wọ́n ní pẹ́rọ́ tí àwọn àyíṣà rí pé ẹ́ gbogbo àwọn owó yòówù tọ́ bí àyíní ìyá wa ń ṣàdé àádìní ìzáìdà èyí ọlọ́wọ̀ ẹ̀ wá ẹni tẹ́ ẹ lọ́wọ́ bí ìzáìdà kò ní ohun kó lò nípa bàdé sọ sálásí káwọ́ ró nìyẹn àbà ìmọ̀ bẹ́ẹ̀ lọ́ba di pé wọ́n bẹ̀rẹ̀ sí gbóhùn òkè ẹnìkan sàkábàtà sàkàwọ̀ òun ni kí àrùn bọ̀ òun ṣẹlẹ̀ òun gbogbo ọdún ara wọn òun jákèjì bó ṣe di wípé wọ́n ń sèkọ́ ọmọnìyàn ìyẹn ni pé wọ́n ń gbèrú dúró. abubakar rọ́ọ̀dì ọlọ́run sẹlẹ̀ á ìyẹn kọjá nígbà yẹn wọ́n bá gbóhùn àwọn méjèèjì tí wọ́n dé nílé oúnjẹ ọlọ́run sallallahu alaihi wasallam abubakar bá nínú òṣìṣẹ́ ọlọ́run jáde wá kírun dàpẹ́ sáwọn èèyàn yìí lẹ́nu wọ́n pẹ̀ sí wọn lẹ́nu ká fi má gbóhùn wọn ń ta mọ́ wọ́n làǹtọ̀ sálámà jáde ìyàwó àyíṣà bá tún tún sọ wípé tọ́ ẹ rí i pé ńgbà àdẹ́bí máa tó parí irun nísù yóò wá yẹjú ọ̀rọ̀ yìí bàbá mi náà bẹ́ẹ̀ ni yóò gbé ìjà mi pé ah ọmọ mi lólòdì ṣùgbọ́n kí ni tẹ́ fi ní ẹwọ́n bẹ́ẹ̀ lòdì òṣìṣẹ́ ọlọ́run bàbá mi ń bọ̀ wá wọ́n nígbà táwọn sọ̀tà láwa parí irun ọwọ́ abá abákiri bá wa bá àyíṣà ọwọ́ sọ̀rọ̀ tó lé sí ká á ọ̀tọ̀ ni ojú rò tó lé sí níwọ wọn ò wí ọ̀rọ̀ yẹn tẹ́sán-ẹ̀yìn rẹ̀ hà dà tí wọ́n lẹ́yìn kan máa ti báyìí lọ́dún ti ọlọ́run lọ́lọ́lọ́ máa lè sọ́lá irú àwọn eléyìí ò sí lè torí kàdámọ́ ni tọkùnrin bá ti ń ṣe dọ́gba kò ní ìdí kóbìnrin ó máa lóhun jowó kẹkẹ mọ́ torí lọ́pọ̀lọpọ̀ gbalẹ̀ mi máa ń sọ pé gbogbo àwọn obìnrin tí wọ́n yẹ hẹ̀dẹ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí la máa ń fà. nítorí pé àlà áfúlù ìpìlẹ̀ nípa obìnrin wọn lẹ́ẹ̀dí ká ti á dùn pé a kò bí yọ. tí ọba ti ti á dùn lò yìí òun ní máa ń fa bọ́mi sí omi òdo. obìnrin òní àtijọ́ nígbà tọkùnrin bá ti ń ṣe dọ́gba. àyà àti tọ́ pálapàla bí àwọn ọkùnrin tí wọ́n bá ń lọ wo fíìmù ọkùnrin mi lè máa lọ wo fíìmù pẹ̀lú obì olóbì ẹ̀yin náà sì mọ wọ́n ń ṣe bí fíìmù sanwó yẹn ẹ̀ mọ wọ́n ń ṣe bẹ́ẹ̀ o tí wọ́n bá ti àwọn ṣèrìkì yá wọ́n ṣe zìnà tàbí kí wọ́n kọ́ yẹn ní ìwà pálapàla mi bí a bí a ní lọ́bátán àdámọ́dẹ̀ ni níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àlùfàṣà wọ́n máa ti ìtara ṣàwà ọ̀rọ̀ yẹn kí adìẹ ajé tara ọmọ ayé padà ni wọ́n bá ti ń sọ̀rọ̀ àlùfàṣà lóbi ẹsẹ òde bí wọn bá pè ní pati kò tí o ti máa ń wáyé bẹ́ẹ̀ bíi ìsinmẹ bíi kẹ̀kẹ́ ni wọn sábà máa ń sin mẹ torí o ti wọn máa sọ fàṣẹ àwọn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàṣẹ àwọn máa sọ̀rọ̀. kàdálíkà àfúlà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ fíìmù náà ṣe rí nígbà tí yẹn tó wá fẹ́ wo fíìmù alátẹ́wọ́dé tí wọ́n ń wò pẹ̀lú obìnrin olóbìnrin bójóbìnrin rẹ̀ kẹ́ aráàmù ni wọ́n aṣẹ́tò tàrímọ́ pẹ̀lú ìyàwó ìyàwó. sọ́láṣẹ́ ìta ni wọ́n ti kọ́ mọ̀ pé kéré gan wọn lẹ́sẹ̀ lẹ̀ àfà níbi tí wọ́n padà sí ọ lọ ìlànà ìlà yóò mọ̀tò ọ̀kùnbà níbi wọn tá a lè rí wọn tá a ní ní wọn tí ọ̀kẹ́ yẹn rẹ̀. so nípa bẹ́ẹ̀ tó bá di fọ́ọ̀kù yẹn bẹ̀rẹ̀ rú pálapàla yẹn ọkùnrin lè jẹun tó ló ń gbèsè náà tàbá wà ní hadith àbí ìfọwọ́ ọjọ́ lọ sọ̀rọ̀ àti ìjọ ọlọ́run ká sọ́ọ̀lẹ̀ sílẹ̀ lórí ọmọ nẹ́bí adam kọ̀ọ̀kan tó lè dàpọ̀ lè mórí bọ́m̀bẹ̀ ọwọ́ rẹ lè fi sílẹ̀ o mo ní kọ́ lọ gba ẹni tí ọ̀lẹ́tọ̀ ju kọ́ lọ fọ́ gbà mú ẹ̀kọ́ ìròyìn títí ọlọ́run sọ lọ́lọ́run àlùsọ́lá ọ̀pọ̀ obìnrin kẹta àbíyàwó ẹ̀ àtúnfi ẹrú tó lẹ́tọ̀ obìnrin wá wọ́n mú kẹ́tọ́ lè fa ṣáà wá ní obìnrin fẹ́ wọ́ kí ẹ̀rí bí àkókò lọ́wọ́ rẹ̀ dúdú lọ́wọ́ rẹ̀ tí ó padà di wàhálà alílà alì tọ́ka lílà alì nígbà yìí tó sẹ̀ náwó tó ti sọ ọlọ́run ló fèrè pé tòun náà di mùsùlùmí o. tó nípa bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó obìnrin lè jó nígbà tó bá rí pé ọkọ òun ọfẹ́ gbúra wọlé yẹ̀mẹ̀yẹ̀mẹ̀ pálapàla ó lè jowú lórí ẹ̀ ẹ má fẹ́ àwọn àbí ẹ̀kọ́ wọ́n padà yẹ pé obìnrin fẹ́ máa sojóró wọ́n fẹ́ máa gbèlè obìnrin ẹ̀yọ̀kẹ́ wọ́n fẹ́ bí mẹ́ta àbọ̀fẹ́ mẹ́rin nìkan ló ṣe kí ni lọ́yọ̀ sọ́jú nù wọn àbọ̀fẹ́ gbọ́lá fún kẹjù kan lọ àbáwọn obìnrin tí wọ́n yẹ fowó jẹ lẹ̀ tí wọ́n yẹ fófin ló ń jẹ wọ́n tún sùn sí lórí lè jowú lórí ẹ̀dá torí kò lè yí obìnrin pé bó ti ń sẹ̀ lọ́dọ̀ òní ń sẹ̀ lọ́dọ̀ èkejì a ti máa ń sọ yìí pé ó pọ́ bíbù kò sí ìdìbò pé àwọn méjì jọ o kódà tó bá ti ṣe tẹ́lẹ̀ o lè dúrọ́pù ẹ̀ yẹ́sì ìyẹn bí tìtú kárù ẹ̀bùn làdíwá ti lòún ti sí kíní tí bá wàá tó bá sàgbèrè ńkọ yẹn tán. àbẹ̀wò ẹ̀rọ di ọlọ́wọ́ sẹlẹ̀ àná wọ́n ní tọ́lẹ́kì ni wọ́n lóbi náà wọ́n fẹ́ tọ́lẹ́kì ni kọ̀mílẹ̀ ìlàm tuntun ẹ̀ǹdì tó bá ti lè fún mi lóúnjẹ. ìwòsàn bí ọ̀pọ̀lọpọ̀ pírọ́blẹ́mù tó ń ṣẹlẹ̀ náà ló sábà oko méjì jọ níbo lòun ti fẹ́ mọ̀ wípé gàrí ló gbé fúta kọ́kọ́ tọ́wọ́ lu yàrá rẹ̀ òun tí wọ́n máa sọ náà ní gbà ah, ẹbí àjẹnìfẹ́ ẹ sì ń fọ́n kà ah, á ah, kékeré mo pín gàrí fún yín ọ̀pín gàrí fún gàrí ẹ̀yin ò ti gbọ́ gàrí náà wọn bó ti lè sáré pé yẹn látọ̀ gbọ́ sí wọ́n dọ̀ bàbá rẹ̀ ní ọ̀lọ́ àtẹ̀wò tó tún dé nìyí àwọn adáàbí mọ́ obìnrin tí ìfọ́mọ́ òtún ti wọlé ọkọ báyìí òun náà ni ó ti máa lọ fọ́ ọmọ rẹ̀ nílé ọkọ ẹ wá já bẹ̀rù ọlọ́run tó wáyé pé tẹ̀kẹ́ lo ní tí ò bá ti ní kókó lọ wá tẹ̀ ní ìṣe tí ò bá dẹ̀wọ̀ yọjọ́ obìnrin kọ́ máa bá tiẹ̀ lọ. wọ́n yẹ kí wọ́n rí ẹni tó gbé súnlẹ̀ lójú ara kọ́ máa dẹ́rù eléyẹ̀ wò. tó yọ̀ǹda rẹ̀ pé mo fẹ́ kájọ máa ṣe lọ pípẹ́pípẹ́ gbogbo ságbára. yàtúkà pápá jùlọ oúnjẹ yá àwọn yẹn kẹ́ máa ń pa irọ́ wọn ò nígbà tọ́lọ́ òfin mi jẹ́ tó fi dẹ́rù bàtẹ́ dání àbọ̀ mi wọ́n ti rí ebi ò yí sì fa ebi obìnrin mi sùn lè máa sọmọ lọ́wọ́ yọ máa bójú iṣẹ́ wo lòdì òsè lára rẹ̀ pẹ̀lú ọmọdé ń tọ́ lọ́wọ́ ẹ̀rẹ́ ẹ̀yàjà ti súnlẹ̀ àbí ọ̀fẹ́ dá fún ọ nínú ọ̀rá dá ọ̀gá sọ̀tà lásìkò ilẹ̀ ìkẹ́ńsì ẹ̀dì èyí lè fi ń àwọn yorùbá dọ̀tún pé bí ọgbọ́dọ̀ wọ́n ọdún kọ́rọ̀ bí wọ̀ gbogbo àwọn eléyìí lè fún wúlò sí àwa gẹ̀ là ń dá pọ́blẹ́mù lẹ́yìn ọba ti rí i gbá ẹni ah, yà ọ̀dà ẹ̀yẹ kó fún mi lówó ọ̀sẹ̀ ẹlòmíì sún mi bíi ẹlòmíì sún yabọ̀ rẹ ní kò ní jẹ́yàwó oníṣẹ́ o sì lágbára kẹ́kẹ́ ọ̀lẹ́ ní ẹ́ òṣìṣẹ́ kọ̀ yọ ọba sọ òun náà ewu ògbé fún ẹ lórí ewu dáadáa àbí kò bá hu bọ̀rọ̀ ìfẹ́ tó ọkọ gẹ̀ ọ̀bọ dájú wọ́n padà tún lọ́dọ̀ kọ́sọ́mà ní ìlú ọ̀wọ́ agbọ́wọ́ lọ́wọ́ o tún padà dé ẹ̀ àrí kẹ̀kẹ́ púpọ̀ ẹ̀ta lọ́wọ́ rẹ̀ ó gbé sẹ́ni kẹ́gbé sẹ́ni ọdún tó bá níyàwó tó níwájú jẹ́mẹ̀. tún ní àwa la sábà máa ń pa kí ní ẹ̀kí pọ̀ jù bí òní lọ ọ̀gbọ́n lọ sí kẹ́kẹ́ òwúrẹ̀ lọ́ba níbẹ̀ o àbá ẹjí máa ta gàrí tí máa di gàrí ta àwọn ọmọ sùkúl bẹ̀rẹ̀ gbẹ̀bí àti ṣúgà ẹ dà kó kéré lẹ́wọ̀n tó burú mi kó ti gàrí ta lé àti ṣúgà ẹ̀dọ́lọ̀ bá fẹ́ sì kẹrẹ̀ nínú àwọn obìnrin yẹn kódà tó kù yẹ pẹ̀ yóò lówó kò sì ní bòdì aláwọ̀ ẹlẹ́hà ní ìwò bẹ̀yẹ̀ tó yẹ pé ẹ̀kọ́ ní sùdà ó dẹ̀ kọ́ ní àrètí kọ́ nínú ẹ̀kọ́ ní ń ta ẹ̀kọ́ ẹ̀dọ́lẹ́wà ẹ̀kọ́ five hundred and ten naira ẹ̀kọ́ tútù. kí kálukú náà kó tètè wò nígbà tó ti rí kó lóúnjẹ tó gbé fún kí wọn máa dọ́gbọ́n sí kẹ̀kẹ́ tó jẹ́ ẹsẹ̀ ilé kọ́ bá dìí tiẹ̀ lọ́wọ́ lọ́ba tán. sòtàkù sí ìrò yẹn ó lè jẹ́ gbọ́dọ̀ lè dòwó o tí ó sì sọ fún kẹ̀kẹ́ àdáni eléyìí jẹ́ ọ̀rọ̀ mẹ́ta tí aláàbìbẹ̀rẹ̀ ọ̀rọ̀. lábẹ́ wípé sẹ̀ríà ti sòfin ọlọ́run ọ̀sọ̀ bọ̀sọ̀ lè hùwà ìbáàdì àtúnṣe gbogbo àwọn èèyàn káàfin ní rí wàhálà fẹ́ àṣẹṣin adárẹ̀ àwọn ọ̀rọ̀ bíi mẹ́wàá bẹ ta fẹ́ yẹ̀wò nípa àwọn tó ní í ṣe pẹ̀lú owó táwọn obìnrin máa ń jẹ yẹn kí ni àwọn ìdájọ́ ẹ̀sìn nípa ìgbésẹ̀ dájú ń pa wọn ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni wọ́n tó ń pè ní alikọ́sìmù nínú kẹta lè fi dènà rẹ̀ ní òkú pínpínpín ni wọ́n pè bẹ́ẹ̀ láàrin àwọn ìyàwó mọ́sàrò kọ̀sámọ́ lòun náà òun ni irun tó máa ń pín láàrin àwọn ìyàwó tó pọ̀ tó kójọ yẹn ó fún kálukú náà àwọn obìnrin yẹn ní ẹ̀tọ́ wọn èlùmẹ́yìn tó wọ́n máa lọ sùn oúnjẹ mímu wíwọ̀ ṣẹlẹ̀ àtọ́ owó táwọn obìnrin jẹ yìí pàápàá jùlọ tọ́ba ti di kó tó ní ẹlòmíì tọ́jà ráìfà rẹ̀ bọ́yá yọ kẹnu àbọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí ẹ̀ṣẹ̀ rí àgbẹ̀ pé bẹ́ẹ̀ òun ni fọ́kọ ó ṣe pínpínpín dáwí yẹn ọkọ yẹn ọba àìjẹ ọkọ tó ṣe wípé ó nígbà tí àlákàrí rẹ̀ máa ń dìde ẹ̀fọ́ àdáwò ọ̀kẹ́ náà tún lélẹ́yìn ni ẹlòmíì ní ìṣèkẹ́sùn lọ́nà ẹ̀ tún ni ó nígbà tí máa ń dìde yóò tún fi hàn kíní yé dìde ní òjò wa ó ah, rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé dìde dáadáa ni a kù ẹni ọkọ bọyọ jẹrú àbọjọ wọn lọ àdé a kù kódà àwọn ẹni tí ó fi orun fún àwọn àfa àjọ yàgbé kọjẹrú kọjọ wọn lọ àdé kódà ọ̀sẹ̀ kiri olóbìnrin kódà ọmọ kékeré yóò pè toríyàwó rẹ̀ náà ni ọ̀sán mo ti ní ẹ máa kásà kásà mọ́ wọ́n bímọ obìnrin àtàtì àwọn aláàfẹ́ ìwọ ọlọ́ọ̀fẹ́ ta ni ẹ ó sì dìyàwó ẹ náà nìyẹn ọlọ́ọ̀ kó dáadáa wa. nítorí pé sàwádìí yẹn kọ́ yàtọ̀ sọ́hìn ọ̀nà aláàfẹ́ àtọ̀hún ti bá tẹ̀ bí mọ́ ni lẹ́yìn kan kẹfà ara pampasì wa wọ́n sì máa gbé fúdù wa wọ́n wá sáà máa bá gbé gbogbo kéré lọ sùkúù títí yóò fi dà débi pé ìdààmú wọ́n ní ọmọ orí ìtẹ́ ẹ̀sìn hà tí òun lọ sọ fún fẹ́yàwó sí. eléyìí sáwàdà ó náà ń ṣe fà. ẹgbẹ́ inú yẹn bí èyàn wà ìfẹ́ ìkọlẹ̀ bàbá ti wí àgórí ẹ̀ náà nìyẹn. ká síwájú. tó nípa bẹ́ẹ̀ èyàn ò pin ni o nítorí pé kódà téèyàn bá pé owó ọ̀sẹ̀lẹ̀ ìfẹ̀gà rẹ ní ọ̀sẹ̀lẹ̀ pàápàá jùlọ tóbìnrin bá ti péjọ lábẹ́ ọkùnrin kan. eléyìí àyàfi obìnrin kọjá sí pé látẹ̀sẹ̀ ètò náà sọ̀rọ̀. obìnrin lóye pé kàn lẹ́tọ̀ọ́ sí náwó ara ènìyàn ọ̀lẹ́tọ̀ọ́ sí kan náwó fún mọ́ orun olóòtú pé obìnrin pé yẹn ti kó yá o ṣùgbọ́n tí wàá sì wà lábẹ́ rẹ̀ wàá pé fún un. ìpìlẹ̀ ọ̀rọ̀ lórí eléyìí òun lọ́rọ̀ ọlọ́run ọba sùhánà nísàtò nìsà àyà kọkàndínlógún ọlọ́run ní ayọ̀ alẹ́dínà amọ̀n ẹ̀yin onígbàgbọ́ òdodo láàyè ìlọlẹ́kùn àtẹ̀rẹ̀tò nìsà àkàrẹ̀ ọ̀tọ́kọ̀tọ̀ nà yín kẹ́ ẹ̀ jogún obìnrin ní tipátipá wàlá sí pẹ̀lú bí apá kẹ̀hún tẹ̀ fún ọtẹlẹ ẹ̀ bá tún gbà illa an ya'tina bi fahishatin mubayyina àfi tí wọ́n bá sì bàjẹ́ tó fojú hàn wa ashiruhun ẹ bá wọn lò bil ma'ruf lọ́nà tó fàyín kẹrì tó mọ tẹ́ ẹ bá hẹ́ẹ̀sì wọn fa'asa an takrahu ẹ hẹ́ẹ̀sì nǹkan wọ́n yaj'al Allahu fihi khayran katira kọ́nà tẹ̀ fún orí sọ́pọ̀ ìpìlẹ̀ lórí pínpín pín ẹ ọ̀rọ̀ mi náà rọ̀ lọ. ọlọ́run ọba sàánù tún sọ nípa tó nìta ẹ̀ one fifty nine ọlọ́run wọlé ń tẹ̀sí sí ọ̀hún àǹtà ìlú bẹ́ẹ̀ náà nìta wọ́n lọ àrọ̀ sí. ẹ nílé lágbára láti ṣe dọ́gba láàrin àwọn ìyàwó kódà tẹ sojú kòkòrò rẹ̀. ṣùgbọ́n ìyẹn ni ìwọ bí ìwọ bí wàá dolé lórí pé irọ́ irọ́ oúnjẹ tèmi ìyá abdullahi nìkan ni wọ́n máa fi fún mi. Ah, ilé ìtì òní yọ ẹ kìí fi ọtí ní ní máa ń ya mí ní ẹ yẹ tiẹ̀ ń jọ́kàn fún oorun mọ́ra. wọ́n ní wọ́n máa ń jura wọn lọ tóbi bá ṣe jẹ tó bá ṣe ń jẹ kalẹ̀ báyìí wọ́n lè mú ẹgbẹ́ kan máa lù mọ́ kọ́ jù bẹ́ẹ̀ lọ kò ní mọ̀. wọ́n ti sùúrù nítorí ó ti kó wọn jọ òun náà tún kúndùn síbò mi. torí ìfẹ́yàwó kọ́kọ́ àǹfààní tó wà bẹ́ẹ̀ ọ̀kẹ́ náà nìyẹn ẹlòmíì ó lè já sípò òun tẹ ìmọ̀ràn tó ń dà àwọn ìyá ni ara rẹ̀ máa ń fà mọ́ gbogbo yẹn ẹgbẹ́ tá a bá lóbìnrin kẹta afẹ́kẹ́ ní ìgbẹ́sì ọ̀yà máa ń ṣe wá sí ṣùgbọ́n tó bá ṣe bẹ̀ ọ̀bẹ rẹ̀ ọ̀sán torí kó ti wúlò lẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn ibi tó ti wúlò sí yẹn tún lágbára dáadáa jẹ́ ẹlòmíì ni ọmọ ọ̀rọ̀ bá yẹn sọ òmíì ní ìkọ̀lẹ́kọ̀ọ́ rẹ̀ òun náà ti sùn dá sẹ́gbẹ̀ẹ́ mi tó abala yìí àtàkìyèsí rẹ̀ ọlọ́run sọ wípé wọ́n lọ́wọ́ harrods àlùmẹ́yìn lọ kọ́lìbì pápá jùlọ yìí tó bá ń ṣe rere pẹ̀lú yẹn ẹ̀mí ni ọ ti fẹ́ fi ẹ̀mí ni ọ fẹ́ fi díẹ̀ sọ́tọ̀ ẹni tó sọ pé ìjókòó yóò jò dúró yóò jò àti ètò ìpínlẹ̀ ọ̀dọ́gbọ́n yẹ ẹsẹ̀ kù òun náà tuntun dá afẹ́gbẹ́ mi o ṣé ìfọ́ padà máa lọ bí ah, òun ò lágbájá ah, èèyàn ní dáadáa kó má pọ̀ síbi kẹ́ yálà ìdá tó bá jáde pé mo lè sọ pé ojókòó ojókòó ni kò bá da gbogbo ẹgbẹ́ yòókù lọ́lọ́ dá sí. wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ wa ni wọ́n lé àtẹ̀mí ìlú kó lè lè báyìí ẹ bá wàá fi yẹn yẹ o. wọ́n ta zaru ha kálímọ̀ àlàkọ̀ gbogbo èyí tá à ń sọ ìbọn sẹ́ni ó lè yé sí ìbá sẹ́ni ọba fún wọn jọ pọ̀. wọ́n wàá sọ ẹyọ kálímọ̀ àlàkọ̀ àgbékọ́. wọ́n yín gúgúlì tẹ́ ẹ bá ṣàtúnṣe wọ́n tá fa inna Allaha kana ghafura rahima aláforíjì lọ́lọ́ tí sì máa ń ti sẹ́yìn ẹni obìnrin kì í sí kan náà àwọn obìnrin yẹn àwa náà mọ̀ dáadáa pé ọ̀tẹ̀lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́ ni wà á ṣòro òun náà lè máa ọ̀tẹ̀lẹ̀ yẹn ìyẹn ń tọ́ka sí pé tẹ́tẹ́ ni ká ṣe déédé àbí ká ṣe ẹ̀lọ́kọ̀t pínpín yẹn ká pín láàrin àwọn obìnrin. ìwájọ́ rẹ̀ yẹn rẹ̀ yóò tún rinlẹ̀ pẹ̀lú wàhíì tọ́jáde látẹnu òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam náà hadith àbí ìwé ìrọ̀lẹ́ ó ní ẹni yòówù tọ́ba níyàwó méjì ọmọ ọ̀la ilá ìdá àtúmọ̀ ọwọ́ àfìsí kan náà méjì yẹn yóò díjọ́ mi náà kẹ́yàmọ̀ yóò ti wọ́n ní ha. àti àdéhùn Àìṣà radiyallahu ta'ala anha wọ́n ti sẹ́nu òjíṣẹ́ ọlọ́run bí màá máa ń ṣe pínpín láàrin àwọn ìyàwó yóò sì ṣe dọ́gba pín ní òfin máa ọlọ́run má gbà mí mú o kí mọ̀ sẹ́mùlẹ́kù wọlé àmùlẹ́kù tí wọn náà bá dé kápá rẹ̀ ṣùgbọ́n mi ò dé kápá rẹ̀ yáà ní àlùfáàlù fún lọ́fẹ̀ ọlọ́run ní máa darí ẹ̀mí àdéhùn ìwà tó fẹ́ràn mẹ́sàdé ọlọ́ torí bẹ́ẹ̀ àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ ní bákan náà nípa pínpín tá a pè fún ọ. ẹ̀fẹ̀ ìmọ̀ ń gbádùn àbí ìmọ̀ ń gbádùn ni mo fi mílíọ̀nù mẹ́ta ní máa lò fún àwọn yòókù ìjọ́kàn fún yóò pín lọ́gbà ni bíi tọmọ náà ni o ṣe pé dandan ni àlẹ́ àdìlò bẹ́yìn náà fún mi láàpẹ̀ ìjà ní ẹ̀sìn dọ́gà níbi ẹ̀bùn tábà fáwọn ọmọ eléyìí wà ní oṣù àtọ́pẹ́ náà ṣáàkú alimọ́mùtà ìzáde alimọ́mùtà bákan náà fún àjáde rọjò lọ́tàlá ọjọ́ yóò wáyé pé pépé ń pé dáa rí kéèyàn gbóbìnrin sàṣepọ̀ ní agbàlérò ẹgbẹ́ ìdíkì sì sún ní ìwà ní ìfẹ́lú mi ọ̀rọ̀ pé àwọn ọmọ fún ìgbéyàwó ti kóòrò ní ní ọ̀bá nílò ọ̀sẹ̀ sáníyà fún jẹ́gbẹ̀ yìí èyí wá dọ̀ ni ẹ ṣe wá sùn ni yóò sùn lásán yóò dìde wọ́n ní ojú òfin clear ti wáyé pé wọ́n bá ṣe àṣepọ̀ ní o tí ọba fọ́nu ọbí ẹnu tẹ fọ yẹn ẹgbẹ́ wọn gbé kéèsì obìnrin kan lọ kínní káàgbà lórí rédíò wọn làwọn kọra àwọn ẹlẹ jẹ kí ló ṣe oníyàwó ewé lóṣù kan kò sì ní pààrọ̀ aṣọ ìsàlẹ̀ kìí sì fọnù ẹ sátàwọn káwọn ní ayé ní sùúrù yọ padà fọ ọ lóun ti sẹ lórí ẹ ti pẹ́ wọn náà kọ lẹ́nu fọ ni lóde ká gbéra yín wọlé wẹkẹ lọ sára yín kẹńkàn yóò fi mọ dáadáa bọ́ a sọ pé torí ẹ̀ àmì ò nílé àmì ò lè ṣe kankan pẹ̀lú eléyìí o ó sì náà ní wọ́n lọ́fẹ́ o. jamiu abdullahi rọdí ọlọ́sàlá wọ́n ní òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ fún un pé ìtẹ́tẹ́ yẹn bá ní fìrọ́ọ̀sù lè rọ́jò ìtẹ́kẹ̀ ń bẹ fọ́fọ̀rì ìtẹ́kẹ̀ ń bẹ tí ó ní fúyàwó rẹ̀ ìtẹ́kẹ̀ta fàlejò ibùsùn kẹrin àti ìdánì lónìí ẹnì mọ sọ̀rọ̀ yẹn sókí nígbà táwọn ṣe fún túbà ọ̀sẹ̀ yẹn tí yẹn bá ní yàrá kọlọ́fíùn àdàwòrán èmi lèzi òkè gbégi wọn mọ̀ pé ń gbégi wọn nílé ní fámìlì ọ̀tún lé léyìn ni wọn á fi rọ̀lẹ́ fi rọ̀lẹ́ máa wá fi máa jí bẹ́ torí ìjẹ́ ọ̀fẹ́ wá sí yẹn lẹ́nu pé ìyẹn má lè gbàlejò mí ìdí òbí sí wàhálà. sọ̀tà sétáàlì lẹ́lẹ́kẹ̀rin ẹ̀rì sétáàlì lónìí kẹrin ó ní lábala bẹ́ẹ̀ yóò sì máa yé wa yí pé ẹ̀tọ́ sí yẹn gbọ́dọ̀ tọkùnrin yẹn gbọ́dọ̀ sí òun náà ní alẹ́ wọ́n fẹ́ kó ti bá a ọba àmàfẹ́ sùn nínú yàrá rẹ̀ kọ́dà ti lọ sí ojúṣe rẹ̀ yẹn wọ́n lọ́mọ lọ́ba ti lè ju bùkátà yẹn sẹ́ akọ́ wa bẹ́ẹ̀ kọ́lọ́ọ̀dì àdìgbà láàyè rẹ̀ tó lọ́ba ti ṣe bùkátà bẹ́ẹ̀ kó o ṣe èdè tó ti má jẹ rẹ́jísítà nìkan lórí ọlọ́ọ̀sùn ọlọ́mọ yòókù wọn àlọ́ yẹjú yòókù. ṣùgbọ́n àní ẹni tó bá já sí pé ìyá ni ìyàwó ti ń bẹ lábẹ́ rẹ̀ pọ̀ àdámọ́ wọn máa yàtọ̀ ìyẹn fi gbọ́dọ̀ ṣe pínpín pínpín sáré ní ṣẹ̀dá ló fi tẹ́tẹ́ ni ẹlòmíọ́ la mú mọ́ra ẹlòmíọ́ ní mu ṣùgbọ́n láti lè ti owó yẹn dànù àti gbọ́ mi sí omi òtó tí ọ̀rọ̀ àwáyé láàrin ọlọ́rọ̀gúndé wọ́n ní kódà òun ló ń fara ní mùsálásí sójú kòkòrò dọ́gba yìí tòun tí bó ti jáde kọ́ lọ́wọ́ ọba àlekí ọlásàgbẹ́bì lẹ́sàkọ́ àràtọ́ bá wọ̀ ló lè dá láàrin àwọn ìyàwó rẹ̀ mowó ò lè ṣe dọ́gba nípa fífi bí mowó ò lè má ṣe é àwọn sọ̀sọ́lá ń túbọ̀ láàfún kó ṣe dọ́gba yẹn tàbọ̀ yìí bẹ́ nínú fòsì yìí láti lè lékí inú àwọn obìnrin yẹn dùn àti láti lè sọ wọn kúrò níbi ọ̀rọ̀ owó tí wọ́n máa jáde lẹ́yìn kó wọ́n rọ owó yẹn tí wọ́n padà lọ sí ibi wọn tó lè pé sẹ̀ríà ọ̀gbà wọn yẹn eléyìí táwọn sọ yìí wà nù ìjáde àti ìfọ̀ olùdìmọ́ mi kò sórí rọ́ṣìmọ̀ tó lọ. ọlọ́run tún ànẹ́bí ilẹ̀ pé o lè fi tó bá wọ̀n gbówó òfin gbówó ògbẹ́ni owó ọ̀síwájú ògbé kan sẹ́yìn àti pẹ́ẹ́lú mi bá láǹfààní ẹ̀sùn wa ẹ̀kẹ́ lọ́dún rẹ lómi ọ̀lọ́ báyàwó. ọlọ́run ti tó sì mọ̀ ní ṣẹ̀ṣá mi nìbó nìyẹn. ẹni wọ́n bá wọ̀ ọ́nú wọn mi sẹ́yìn. wọ́n tún wí ilé ìtàmù ṣẹ̀ṣá ẹni wọ́n bá wọ̀ fàmọ́ra. ọmọ nìbò tàwọn ìtàn mi máa àzẹ́lì ẹni tó ọba tún fẹ́ náà àwọn tó yẹ ìbá fún tẹ́lẹ̀ kan sẹ́sẹ̀ fún ọ lẹ́yìn kà á dìná ìyẹn ló súnmọ́ à ń takọ́rọ̀ ààyè nìkan ajẹ́gbójú wọn tún fọlá yàtàt fún onílé banújẹ́ wọ́n yọrù báyìí wọ́n sì lè máa yọnu bímọ àṣẹ ìtàkùn pẹ̀lú ohun tó ọba fún wọn gbogbo wọn yẹ́yẹ́ ọlọ́run yá ìlànà máa ọlọ́run ti lẹ́tọ̀ọ́ máa ń sọ̀tẹ́ láyé pé kò ní ìdí kọ́sẹ̀ sí dọ́gba láàrin fún oṣù pínpín pín kan èrè òjíṣẹ́ ọlọ́run ẹni ó wọ ọgbẹ sẹ́yìn ẹni ó wọ ọkọ ọkọ gbé wájú ìyẹn jẹ́ sàfà nẹ́bí sọ́lọ́lọ́ àtàlá nítorí sẹ́ẹ̀sì táni sọ̀tẹ́lá gbé dání sọlá yìí pé àbá ti pínpín pín agbọ́dọ̀ sọ déédéé aago tó gbọ́dọ̀ jẹ ìgbà tó gbọ́dọ̀ yóò kó bá dáwà táwọn sọ̀tẹ́lá gbé dání ọlọ́run ti sàtẹ́bí ilé ìwọ́n tó fẹ́ kó yàwó jọ nínú ohun tó ṣẹlẹ̀ àgbóyanjú lábẹ́ àkóyàwó jọ àkóyàwó jọ tí owó yóò fi tí ó fi fúyẹ́ òun ni pé kálukú gbọ́dọ̀ ní ilé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òun náà lọ wà lábẹ́ ohun tó ń pè ní àtẹ́fà kan tí wọ́n ní bẹ lọ́rùn ọkùnrin ìnáwó ẹ wà yìí pé ohun tó wà lọ́rùn ọkùnrin tó gbọ́dọ̀ ṣe fóbìnrin mẹ́fà kan ìnáwó ìnáwó yẹn nìyí lábẹ́ rẹ̀ ní ilé tóbìnrin ó gbé wá o afáwọn àlùmọ́ wọ́n fà fún gbọdọ̀ kùjá ẹ̀mọ́ rọ̀hìmọ̀fọ̀lọ́ wọ́n ní kò da fọkùnrin ó kó ìyàwó méjì jọ ilé ẹyọ kan ìrẹ́rì ìdọ̀túnmọ́ láì wáyọ̀ ní wọ́n pé ẹni ọba tẹ́ lọ́rùn ojú ó ẹni ọba tẹ́ lọ́rùn ọba lọ níbi ó sì ṣe tèmi nìyẹn bí àgbà ṣe kàdámọ̀ nínú lẹ́kítọ̀ mọ̀kàn ní ìkẹ́ lẹ́kọ̀ọ́. nígbà tí èèyàn lọ fẹ́ àwọn méjì sínú yàrá kan ẹni tó rún wá sùn lórí bẹ́ẹ̀dì ẹni tó rún ó sùn lólẹ̀ ẹlẹ̀ ẹ wá ti tó sùn lẹ́ẹ̀lẹ́ ó sùn yóò ti wá sùn ó jí lè rẹ ọmọ rẹ̀ wọ́n lọ yìí nígbà tí gbé ti pẹ́ bóyá bíi àbí nígbà yẹn. mo sì rí àtẹwọ́ ẹnìkan tó fẹ́ tó fi ilé lẹ́sẹ̀gbẹ́kẹgbẹ́ ilé wa ní ìsọlọ ìyàwó méjì lọ fẹ́ bẹ́ẹ̀ yàrá ẹyọ kan tí ojú kókóló báyìí lọ bóòlù ẹni àti oní bẹ́ẹ̀ ni ẹni ọrùn bá kàn ní ọbọ sókè ẹni tí wọ́n sọ fún sálẹ̀ àti ìyẹn lélẹ́yìí ìyẹn gbọ́dọ̀ kóbìnrin méjì nínú ilé kan láì jáde pé inú wọn dùn tó dàbọ̀ jọ́ mi kété ìyàwó kékeré lélẹ́yìí òun ò tí ì tó bá ṣe màá sùn fẹ́ yálé rẹ bíbáyìí ìnira máa jáde o wọ́n fura wọn lọ́tà owó jáde mẹ́ ó lè fàjà gan ọmọ kékeré lè mọ́jú ní àgbáyà agbóhùn kìnnìkan débi pé kọ̀ọ̀kan ni wọ́n máa gbọ́ bí kọ̀ọ̀kan ṣe ń mí títì jì nígbà tí wọ́n bá ń ṣe lọ́kọ-láyà àbí kò tẹ̀ ń gẹ́ ní báyìí. ìgbọ́n tí wọ́n bá tún fáwọn fẹ́ jọ wà ń bẹ́ tó wọ́n lọ lẹ́tọ̀ọ́ tọ́ra àwọn lé ẹ̀tọ́ yẹn wọ́n sì lè fojú fò pé tó àgbà bẹ́ẹ̀. ìmọ̀ àwọn afáwa ni kódà bó sòrò ijọ́ kan sínú ọ̀bá tún sí ọ̀gbọ́n fún ọ̀pọ̀ wọn ẹni pé wọ́n bá pẹ̀rẹ̀ wá yàrá kan náà ló kù fún ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n kọ́ lé sèkù ìyàwó kan wá wà bí àwọn akáwọn méjì ọ̀gá ẹ̀jẹ̀ àjọ sùnlù yàrá yìí náà ẹ̀rọ abẹ́rẹ́ fàájì ìjọ ẹ̀yọ̀ kan náà sáni ìyàgbọ́dọ̀ náà wò ọ̀rọ̀ òun ni kéèyàn máa bá obìnrin ṣe níbi tí ìkejì rẹ̀ ó ti máa rí ni àbí tí ó ti máa gbọ́ kẹ́kẹ́ náà fóbìnrin mi àdámọ́ rẹ̀ ni tó bá gbádùn ọkọ rẹ̀ tán ẹ mọ̀ ní ẹgbẹ́ mi ẹ mọ̀ sí tìrìtì ṣe tí obìnrin mi máa ń ṣe obìnrin mi òun ó jókòó sọ̀kan lọ ní. àmì nìyí tó bá ti gbádùn àfa rẹ̀ tán báyìí wọ́n máa gbọ́ àwọn ohun kan tí wọ́n máa jáde tí wọ́n náà bá ti kẹ́ sí sí pé nǹkan máa ń ṣẹlẹ̀ bí àfa lọ́ọ́ wálé mi wọ́n gbogbo gbà máa ń sọ ẹ̀rọ ni ọmọ àti sọ́lọ̀ gba fúláàtì ní tọ́ba yìí tó ń sọ gbọ́ yé sì yẹn lọ gbà obìnrin yẹn sẹ́ni yẹn ọmọ mi kí ọlọ́run kẹ́ pọ̀ tọ́ba mú obìnrin ọba gbọ́ obìnrin mú látẹ̀yìn ṣáà tó fi dàtú báyìí ń ba yìí lọ ni. ṣé ìyẹn máa ń sọ yí pé èèyàn kẹ́ wọlé pé mo wọlé kú sẹ́ báyìí ìjẹ̀gbẹ̀rẹ̀ náà ni ọ because ilé àjọgbé níbi tí ń gbé gbogbo èèyàn wà rí pé ó oh! wọ́n tún ti dé. ọlọ́run lọ́dẹ sàánú ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó kan náà ló ní kèé sí àlùsùn lẹ́ni kẹ̀yìn àlè ọlọ́run lọ kẹ̀ bẹ́ẹ̀ ìdí sùn ti agbára wọ́n àdáyé kìí ọmọ. tó torí bẹ́ẹ̀ lọ nínú nǹkan tí máa ń gbówú lẹ́ni ẹ̀ ní wò sí mímọ̀ wọ̀lọ́ yìí ò nímọ̀ torí ohun tí máa wò ni pé àsáfà yẹn kẹ́ máa ń tẹ ọmọ tó bá ti dé bíi pé kí wọ́n máa ń gbádùn ara àwọn méjèèjì wọn láyé ata ni wọ́n ṣe yíwù yíyù ni wọ́n ṣe yóò ti bẹ̀rẹ̀ wàhálà nìyẹn kí ni ọba bẹ̀rẹ̀ ìyàgbọ́ra ti bẹ̀ ọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ rẹpẹtẹ. ipe yẹn ọgbẹrẹ ọdẹrẹ o imam muslim rahimahullah inú hadith abi sa'id al-khudri wọn náà sọsọ láǹfà yìí pé alọkùnrin àtọkùnrin ọgbọ́dọ̀ wo ìhó ara wọn obìnrin àtọkùnrin ọgbọ́dọ̀ wo ìhó ara wọn ọkùnrin àtọkùnrin wọn ọgbọ́dọ̀ fásọ yọ ọkẹ bóra obìnrin nígbà tí yẹn ò ti ṣe é ṣe ṣé bẹ́ẹ̀ ni ti máa wo ibi tí yẹn o ẹ̀yin fẹ́ wo fíìmù ẹ̀fẹ̀ mo fẹ́ kọ́ bí n sì máa ṣe ni mo fẹ́ kọ́ kí mi. lọ́ọ́ báwo ẹni tí wọ́n bá ti fẹ́yàwó rẹpẹtẹ wọ́n máa béèrè pé gbọ́bọ̀ wọn ti máa ń ṣe é wọ́n yẹ kó gbádùn lọ sọ́jọ́ rẹ mo fẹ́ kọ́ gbogbo àwọn òṣèlúgbò oríṣiríṣi ìwọ gbọ́dọ̀ lọ kàwé mi. mi kọ́ lọ gbẹ̀pẹ́ lọ́dọ̀ àwọn tó bá mọ̀ ọmọ awòwò kú o. tó wíwò lásán ni òṣèṣe pé ọ̀rọ̀ awòwò kì í hadithi mi tún ní hadithi fàkì ibn hakim àni hadithi àjẹsì yìí wọn ni mo nílò òjijì ọlọ́run tí ó hó wa èwo ni ká fi hàn mí èwo ni ká fi ilé òjijì ọlọ́run tó wọ ẹ o ṣùgbọ́n yàwó ẹ lè rí wọn mọ̀ pé àwọn àwọn èèyàn yìí pẹ̀lú òdò àwọn sọ wípé tó bá fẹ́ bá yàwó rẹ ṣe ṣe kẹjọ wọ sọ nǹkan ń bẹ lára yín ìbí wọn náà ló ní nǹkan rẹ onídìí ẹ bọra yín lẹ́gbọ̀lọ́tò náà níwọ̀n yìí pé yàwó ẹ ẹ̀yin lè ríra yín ti nílò òjijì ọlọ́run wọ́n á yẹ pé àwọn ẹni yẹn ìjọ kẹ́mẹ́ ìjọ ni wọ́n ń kọ́ ìjọ náà ni ẹ̀ sọ́ọ́ bá lágbára kẹ́nikẹ́ni má rí òhùn ẹ̀ ṣe bẹ́ẹ̀ o ló wá ní òjijì ọlọ́run tí ẹ bá wà ńkọ́ ọ̀rọ̀ ńkọ́ òjijì ọlọ́run ní fọlọ́ọ̀rù àhẹ́kù ánìyó sàhìá nínú náà ọlọ́run gan lẹ́yìn ká tijú jẹ́ èèyàn lọ. eléyìí súná náà dìda ó dùn lẹ́tìrì hàdíìmì eléyìí nì ìsà tún sọ̀rọ̀ pé àgbẹ̀dọ̀ rí òwò tí èpì ìpè kẹ̀kẹ́ ọ̀tẹ̀lẹ̀ àdìsí mi ìtúni àyíká ọdí ọlọ́run tẹ̀lé àyíká wọ́n lè jíjẹ ọlọ́run tọ́ba fẹ́ wọlé ẹ̀gbẹ́ wọ́n ní yóò fi nǹkan sórí tọ́ba fẹ́ lọ bá ara lé rẹ̀ wọ́n ní yóò fi nǹkan borí kò sì ní bá ara lé rẹ̀ sí àṣepọ̀ ìhàyèsù yàrá ọ̀hún mọ́ àhàd níbi tẹ́nìkan tí wọ́n ti ṣe kíni tí ó ti àbí tẹ́nìkan tí wọ́n ti gbọ́ fúkẹ́fúkẹ́ kódà kò ní kí ìsìyàwó ẹ̀ kò sì ní fararò níbi táwọn yẹn wà àti ìdàrẹ́ ọyẹ ẹsẹ bẹ́ẹ̀ sì máa ṣe tẹ bá wọn núlé ìjọ tẹ̀ ń ṣe ìyàwó ìdìrín lélẹ́yìí tẹ̀ ń ṣe ìranu gbáà ni tí gbogbo àwa tá a jọ̀dọ̀ táwọn òsì ìlú yàwó sọ fẹ́ máa jí ọ fẹ́ máa jí wa lọ́mọ lẹ̀ ni. Ah, ara bẹ́ẹ̀ à ìrajà mi ni káyà sáré mo bá ní tó ń ṣe ìṣẹ̀ níwájú ìka mọ́sálásí aláwùsá mẹ́ẹ̀. Ah, àbá kí ló dé ẹ abala yẹn sọ nígbà tí èèyàn ti ṣe ṣe báńsọ̀ sáláńtì máa ń ṣe nìyí wọ́n fi hàn yí pé èèyàn gbọ́dọ̀ bá obìnrin ṣe níbi tẹ́lẹ̀ mi ò ti máa sí obìnrin mi ò ti máa rí yẹn eléyìí wà ní sẹ́nu al-Bayhaqi hadithi mi tún ni àbí Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu látọ̀dá sọ̀tẹ́lá wọ́n lẹ́yìn tó burú jù náà àwọn èèyàn tí kò rẹ̀ máa burú jù ọ̀gbìn al òun ni ọkùnrin àti obìnrin tí wọ́n bára wọn sí wọ́n á bọ́ ta wọ́n bá lọ sọ àti a ah, kò ní yìí tó kan tẹ́lẹ̀ lọ́dún gbà tó òun kọ kan ẹ ti mọ̀ wọ́n ti máa ń sọ àwọn obìnrin yẹn tó ìmọ̀ mùsùlùmí wọ́n gbé jáde wọn. àtúnwò bí sùn yẹn sì yìí wọ́n ní àwọn ọkùnrin àti obìnrin wọ́n jókòó sọ́dọ̀ òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àìsàn lájọ́ òjijì ọlọ́run kan yóò sì wọn láti sọ̀rọ̀ sọ́lá wíbẹ̀ tó máa ń yàtọ̀ sórí kodò yìí. gbogbo àwọn eléyà ń jó yé wa wípé àníṣe sísọ lásẹ̀ lárí ọ̀dà yìí o ká tó wá sọ pé yẹn wàá gbé ìyàwó ẹ̀gbá mú nítorí èkejì fi ọmọ àwò. gbogbo wọn bá sórí kodò jíjọ lọ ẹnìkan ní ìdí wá dáhùn pé wọn lọ ìyá rọ̀sù lọ̀lọ̀ àtúnọ̀ yẹn wọ́n lè rí òtítọ́ àwọn ọkùnrin náà sì ń ṣe bẹ́ẹ̀ ìjọba ọdún náà máa ń ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o torí ìyẹn ó ṣe déédéé bíi àpẹẹrẹ àṣetáni tọ́pàdé àṣetáni òbí lójú ọ̀nà bó ṣe rọ́ọ̀lù náà nìyẹn wọn náà sún yẹn sòrò rẹ̀ àwọn yẹn sì ń wọ̀ ọ̀rá yẹn eléyìí abàní musa ti rọ́ọ̀mù ahmed rahim abdullah bákan náà afáwọn tọ́ọ̀lì wọ́n ní mo fi alhassan tàbí wọ́n fi hassan léèrè nípa arákùnrin kan tó níyàwó méjì nínú ilé ẹyọ kan wọ́n ní wọ́n rí ti gbé yẹn pa obìnrin ṣàṣepọ̀ ńgbà yẹn níbi tí kejì ó ti máa rí yẹn àbí tí wọ́n máa gbọ́ fíkàfíkà. àlìmọ́mù Ṣáfi'í rahimahullah ta'ala àwọn náà sọ fún un tá a kọ ni. kódà bọ́ jẹ́rù ọlẹ́tọ̀ sẹ́rù yẹn o ọwá ní ìbẹ́rù ni ó lè máa wò wọ́n lè yẹn lè ànàwó lẹ́yìn sàmínà títẹ̀ kò sí wàásù rí mẹ́ kì í sì sí wáyìí kódà kò sí jọ àti ọlọ́run tó pa pé wà á ṣòro òhúnná bil ma'ruf èèyàn gbóbìnrin yẹn lò dáadáa ni èèyàn ti yẹ pẹrẹ rẹ. bákan náà muhammad hasan shaybani wọn la kọ kí yẹn gbóbìnrin ṣe nígbà tí ẹrú wò tàbórogún rẹ. ìgbòlòkù dáàmà nínú dúrà tó ń pè ní alimọ́kùnrin rahimahullah wọn ní kọjá báwọn méjèèjì bá yọnu ìgbésẹ̀ yẹn bá kàn sí níbi tí ó ti rí gan èèyàn gbọ́dọ̀ gbà ní wọn náà lọ fa méjèèjì ní ọ̀daràn kẹ́ńgbà kẹ́ ó sì sọ àwọn obìnrin méjì sẹ́gbẹ̀ ara wọn wọ́n bá ti bọ́ sórí ilé yọ̀ọ́ bá sórí ilé láà ìlà àti ìlọ̀wọ̀ ọ̀la ìdílé ha ìyẹpẹrẹ ni wọ́n ní báwọn obìnrin méjèèjì kẹ́ gbà jọ a kò gbọ́dọ̀ gbà ọ̀sẹ̀ tán torí ìyẹpẹrẹ obìnrin ni ìgbọ́mọlú àti lulẹ̀ ni kódà ọ̀lẹ́tọ̀ ká ni wọ́n yọnu gan torí ìyẹpẹrẹ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn lè sun lọ aṣọ ọ̀bọ̀ra kan tó kọ àwọn ìyàwó rẹ̀ sínú aṣọ ọ̀bọ̀ra kan tọ́jà aṣọ ọ̀bọ̀ra ẹyọ kan náà lẹ́nu tó lè káwọn méjèèjì bẹ́ẹ̀ ìwọ ọkọ wọn tó kù wọn bẹ́ẹ̀ wọ́n níyẹn nìyí ìyẹn lẹ́tọ̀ pẹ̀lú fẹ́ sùn lásán ṣùgbọ́n o pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ òun ni pẹ̀lú àwọn ìyàwó méjèèjì ó dùn sí i ti pọ́ bá a ta sí pọ́ májẹ̀mú kejì òun ni pé ìbálòpọ̀ gbọ́dọ̀ wáyé fún òsì gbọ́dọ̀ kí ìsàkẹ́kẹ́ nínú wọn. ṣùgbọ́n màlìkíyà àwọn hànẹ́bílà nìyẹn lọ́dọ̀ àwọn màlìkíyà wọn nínú kódà bí èèyàn ní sàtìpọ̀ bí èèyàn má dẹ̀ wò. ìkà kó kó wọn jọ nínú aṣọ òbúra kan mọ̀dánilẹ́tù wà sọ ìṣìdàbùmá ó lè fà á lọ́wọ́ pàdé tí ó ń rìn sí ọlá pé èbí mi náà mọ́ làwọn méjèèjì lè mú kẹgbámú tára bá tó tù mí ìmú kejì náà àwọn sọ pé èèyàn ti gbọ́dọ̀ náà o ọ̀rọ̀ kẹrin náà ọ̀rọ̀ bíi mẹ́wàá yìí òun ni kọkùnrin máa lọ sọ òun ti wáyé láàrin ọ̀dì ìyàwó mi wọ́n máa lọ sọ lọ́dọ̀ ìyàwó mi eléyìí ti máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ fúra àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ fún àlè gbọ́rọ̀ sára á kẹ̀ bọ́ bẹ́ẹ̀ ni àbẹ̀ wá rí mi mo ti á mo lọ kí lábẹ́ ni o mo ti gbádùn gbogbo àbí kí n máa bóun sàṣepọ̀ nínú ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ṣùgbọ́n ẹ̀yin náà ń ṣe ẹ̀yin náà ń ṣe kíní kan Ah, fún wa ni mo fẹ́ ṣe wọ́n kẹ̀ wọ́n náà yóò sì domi ọ̀sẹ̀ sí la níbi tí bá ti ń kọjá lọ. ẹwẹ́ ah, ẹ dáfẹ́ má bínú ìmọ̀ fẹ́ ń kọjá lọ. mo ní domi ọ̀sẹ̀ yìí nù ni. ìyẹn tó ti sọ fún yẹn ni àwọn ọkùnrin fẹ́ lówó ògbò. ẹ̀sẹ̀ bóró bóró bóró bóró kó ló lè pé mo fẹ́ lómi ìfi da ọ̀dẹ rẹ̀ kò ju wóró wóró yẹn náà lọ. ẹnu ògbò yóò máa fi gbogbo ẹ̀ káàkiri. ló gba àwọn ẹ̀rí ọ̀rọ̀ karùn-ún mẹ́wàá òun ni pé nítorí àti dènà owó yẹn àwọn obìnrin tó bá súnmọ́ra wọn gbẹ̀gbẹ̀ ọ̀ gbọ́dọ̀ fẹ́ wọn. àṣírí tó wà nù àlùjáwọ̀ bẹ́ẹ̀nẹ̀ lọ àti wọ́n ò sì wà. ọ̀fẹ́ bẹ̀rẹ̀ òtún fẹ́ òtún rẹ̀ ni ẹ̀yin náà gba burú tó ń sọ lórí rédíò lónìí tí láwọn bèjì kan ọlọ́kọ̀ kẹrẹ́ làwọn fẹ́ àwọn fẹ́ bíjọ́ kó buwọ́lù wọ́n ìpọ̀kọ̀ kẹrẹ́ làwọn méjèèjì lóbìnrin ó fi kéde làwọn ọ̀fẹ́ obìnrin méjì ni wọ́n fọkàn yọ̀ kan sóhun. ìwọ́n jẹ́ ọ̀kẹ́yìn rẹ̀ láyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀kùnrin àníyàn gbẹ̀yìn rẹ̀. àbí kéèyàn fẹ́ bèrè kó tún fẹ́ ámà rẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ lóbìnrin àbábúrò bàbá ẹ̀ àbí kálà rẹ̀ ẹ̀gbọ́n ọ̀yẹ́ ẹ̀ lóbìnrin àbábúrò yẹ kọ́ lọ fẹ́ pọmọ aráàmù ni torí bàjẹ́ lọ́ máa tẹ̀yìn ẹ̀ wá àti kórìíra àtàyè gbé pọ̀ dáadáa ó sì lè jẹ́ kí mọ̀lẹ́bí sẹ́kọ̀ káwọn èyí tá kó jọ tí wọ́n bá bára wọn pò ní. nígbà ilé òsì papọ̀ wàhálà òní òsèlè kẹ́ èbí wọn ti mọ̀ ní ìyẹn bá wà lọ ní ọkọ ní wọn sábà pàǹtí rẹ̀ lágbájá. nínú àǹfààní tó wà ní kéèyàn fún lé mọ tó o bá fẹ́ kó wọn jọ nìyẹn. lápẹẹrẹ àdúgbò mẹ́ta ló tóbi jù sẹ́yìn òmùkẹ́ ń salú òmùkẹ́ ń kòso òmùkẹ́ lẹ́kùn. ọ̀rọ̀ yìí ò tí ì kílíà rárá. ó ti yẹ kó ọ̀rọ̀ adọ́gbọ́n ṣe é nìyẹn bẹ́ẹ̀ pé kò sí bí wọ́n ṣe tó gbé wọn ní àhà kẹ̀kẹ́ náà jọ wá lẹ́gbẹ̀ẹ́ kínní kan báyìí ìwọ̀n táwọn ti ń jà sí ẹ̀mí ò lè kó. tó bá bá ti wá di fóun yẹn lágbára ọ̀sẹ̀ á tó rọ́ọ̀ṣì lọ́sẹ̀lẹ̀ ẹ̀sùn sálámì sọ pé làáyé lè kọlu jẹ́nà kọ̀ ọ̀sẹ̀ ẹni wọ́n bá jágun mọ̀lẹ́bí kò dé dégí lọ ní wàá lù jẹ́nà wà á ń sàtàlà olùlọ́wọ́ bá àlekèrè sọ pé wà á ń tẹ̀jọ̀ máa ń fẹ́yìn náà lùfọ̀ fẹ́yìn ní ilẹ̀ máa kọ̀ tẹ̀lẹ̀. ẹ kò gbọ́dọ̀ kó àti méjì ẹ gbọ́dọ̀ kó wọn jọ sójú kan náà kọ́ fẹ́ wọn kó ti kọ́ náà lọ́sọ̀ kọ́ àbí tó ti wáyé kí islam tó ní. àwọn jọmọ hóòrù sọ pé ìyẹn lè àti méjì lè wà lábẹ́rẹ́ tó bá jẹ́ àwọn náà tó wá sọ pọ̀ gbọ́dọ̀ báwọn méjèèjì pàṣẹ pọ̀ ẹrú tún ni wọ́n bí dáàbì rí pé nǹkan yẹn ti kíni ó tóbi bí wọ́n ti jẹ́ rúkò pé kí wọ́n bá ti kíni o kí wọ́n bá jà. wọ́n ní torí ẹrú lóbìnrin méjì yẹn náà wọ́n wà nípò bí ọmọlúwàbí méjì ní ìbí yẹn làwọn náà. Ibn Kathir rahimahullah wọ́n ní ẹnu kò yí pé ìsúnmọ́ ọ̀rọ̀ ọlọ́run ìgbà náà nìka wa milkul yamin ti àwùlá kulluhunna sawa. fífẹ́ rẹ ní ni o àbí ẹgbẹ́ kíní o kẹ́kẹ́ rẹ̀ wọn ò bá jẹ́rú wọn ò bá àbá bákan bákan ni nínú hadith àti ìrọ̀jọ́ ọlọ́sàlá àti mọ́tò ìjọba ọlọ́sọ fẹ́ àgbẹ̀dọ̀ fẹ́ bẹ̀rẹ̀ kátó fẹ́ ẹ̀gbọ́n bàbá ẹ̀ mọ́ àbábúrò bàbá ẹ̀ bí kan fẹ́ bẹ̀rẹ̀ kọfà búrò yẹ àbẹ́gbọ̀n yẹ ọ̀fẹ́ mọ́. wọ́n ní torí pé tọ́ba ṣe bẹ́ẹ̀ tọ́ ìjà kùnà lẹ́bí o nígbà táwọn bá bẹ̀rẹ̀ olórogún dé àtòwú tí wọ́n bá ṣe yẹn. tó nípa bẹ́ẹ̀ níyẹn ṣe rí nìyẹn ọ̀rọ̀ kẹfà òun ni tàṣọ̀rọ̀ fásitì àdìgbàyò ìwà tí obìnrin fi ń jowú máa ń ojú wo ni sẹ̀rí àfi ká tẹ̀lé náà ọmọ kan dìímọ̀ wa àti mẹ́nu bọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ méjì lọ́wọ́ ayé ọ̀rọ̀ àkọ́kọ́ ni ohun tó bẹ̀rẹ̀ fowó ṣe ká má gbójú wò ọwọ́ àmọ́dé àbí ẹ̀yẹ náà jẹ́ màlìkíyà Al-Imam Tabari rahimahullah Ibn Jarir Tabari àwọn náà dúró lórí ẹ̀gbẹ́ ẹ̀ ẹ̀ wọ́n ní kílódé ẹbí sọ bẹ́ẹ̀ wọ́n láti sì kẹ́ ń bẹ̀. wọ́n sì lọ́ọ́ fi ọ̀rọ̀ yẹn ti òjíṣẹ́ ọlọ́run sọlọ mọ́ọ̀hà lọ́sọ̀lọ́ kí ni hadithi náà wọ́n ló ní tẹ̀lú pé ìnnẹ́lẹ̀ kẹrọ à obìnrin olówó làásùn irú asfalaliwadi ní àlà tówó bá dára tẹ́ kò ní mọ kòtò tóbi kẹ́mẹ́ yóò kò sí ni sókè ni àbísàlẹ̀ ni kọ̀ mọ́ tí kìnnìyàn omi lè fò bọ́ lẹ̀ ife kí ló dé àkóso lára ẹni tó jà bẹ́ẹ̀ bíbọ̀ láti jọ ìyè kí ló wá dé tó kù. àpò kú ẹgbẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ yìí. àjọ jìṣẹ́ jìyà ó yẹ jìṣẹ́ jìyà ebi wọ́n ti bímọ àgbà ìbílẹ̀ wọn ti bẹ́ẹ̀ kàwé bẹ́yìn. àwọn bẹ́ẹ̀ fẹ́ máa bí ọmọ kọ́jọ́kọ́jọ́ nì ní sùúrù ìyá yìí. wọ́n lè di pàtàkì láwọn afáwọn yẹn fi dó pé olówó ká má ka wọn bá ti sùn eléyìí wà ní mọ́sán dàbí yàrá rahimahullah pẹ̀lú báyìí lọ́dọ̀ tó àwọn ní tí obìnrin bá ń jó tó fi wá lọ parọ́ sí mẹ́mọ́kọ rẹ̀ torí mo ti máa ń yá lẹ́nu ẹ̀wọ̀n obìnrin jù yẹn ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ onísìnyí ó sì wọ́n kẹ́ darú gbọ̀n lásán ha tó sọ̀ máa ń yìí ọ̀dà tó lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kìyà àwọn ní àdìsí hàjù nígbà tí mo fi owó ló jẹ́ ọ̀sọ́ káàdì fi hajj ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hanẹ́bílà àwọn ọmọ kéwòn imam ahmed tí wọ́n tó ní ìṣèpẹ́lọ́ agbọ́dọ̀ kó àwọn ìlàfáàtì ọ̀làmọ́ yẹn wá káàfin ní dúró sójú kan àwọn ni a fi hajj fún ọlẹ́kùn ìṣúná ẹ̀mọ́ pẹ̀ ó ń jìyà rẹ̀ ọ̀rọ̀ parọ́ mọ́ ni ìgbà wọn ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ àyíṣà radiyallahu ta'ala anha wọ́n ní hàlà ọmọ Kuwaili wọ́n gbà yọ̀ǹda òjijì ọlọ́run sallallahu alaihi wasallam lọ́jà gbé fún Khadija fún òun fẹ́ wọlé òjijì ọlọ́run wa ọ wá rẹ sí i á sí Khadija náà ṣe ń sọ̀rọ̀ ní ẹ wọ̀rọ̀ yẹn hàlà ah, yìí sì ti gbé rẹ sí ìyàwó mi ọlọ́run bá ń kẹ́ mi ṣe ń sọ̀rọ̀ ní ara òjijì ọlọ́run wa kalẹ̀ pẹ̀sẹ̀ wọ́n ní ọlọ́run bọ̀ hàlà èyí tó fún wa yìí ọlọ́run ha náà màdí tó ń gbọ́ àyọ̀ǹda yìí ìyàwó ayíṣà ló ń fi wà kalẹ̀ gba ẹ̀tọ́ àwọn obìnrin fẹ́ bọ̀ kẹ̀kẹ́ ẹ̀ tó ti kú fà ìyàwó ayíṣà ni bá bẹ̀rẹ̀ owó darí kí ni wọ́n ti sọ fóró jáde lẹ́nu kí lọ́ fẹ́ máa sọ ń pa arúgbó náà àwọn arúgbó kùrẹ́ tó pupa lẹ́nu tó ti kú látàtijọ́ jíjọ́ síjọ́ ló ti kú tó ti kú tipẹ́ tọ́lọ̀ òbí wa fẹ́ lómi tó lóore jù lọ tó fi rọ́pò fún ọ ìyàrúgbó yẹn rẹ̀ tó àdá kọ báyìí. àwọn màlìkí àánú àìrí táwọn tó lórí ẹ̀yàn bẹ́ẹ̀ rí fọ́rọ̀ ni a máa wò lé wọ́n ti jẹ́ ọlọ́run ọ̀dẹ̀ káàsì. ìwọ́n àwọn afá wa ní àìkáàsì òjijì ọlọ́run ó ní bó ṣe jẹ́ o. nítorí wípé owó ń ṣe one two òun ni bí ọmọdé tún ṣe yàwá yìí wọ́n kéré ọmọdé sì ń dájú aláyọ̀ ni wọ́n ìdí tí wọ́n máa sọ̀rọ̀ yẹn jáde ibẹ̀ kọ́ òjijì ọlọ́run ọmọ bàkà ni. àwọn tó wá tún lọ sàfiwé rẹ̀ yìí pé ẹni tí ń jó wọ́n dàbí ẹni tí wọ́n jẹ́ ń pa ni tí ọmọ ohun tí ń ti ń bẹ lára rẹ̀ yẹn náà ló jẹ́ ọmọ aṣojú tí ń ṣe ìmọ̀ràn kan lágbára ti bá fi lè dó lórí ẹ̀ òun ni pé tí owó bá fi lé tí ẹ̀ fi lọ lẹ́kọ̀ọ́ sinẹ́mọ́kọ̀ ẹ̀ yóò jí ẹ̀fẹ̀ rẹ̀ ẹ̀ yóò ké lórí ẹ̀ ọ̀rọ̀ kejì tọ́ba oníkẹ́jẹ́ lórí ìbójú ọba lọ ọlọ́ọ̀dádẹ́sọ aṣọ orogún rẹ̀ máa ń pè lórogún ìyàwó kejì rẹ̀ àbọ̀ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn yóò jẹ lẹ́sẹ̀ o eléyìí ní ìlànà àwọn ṣàfihàn táwọn wà lórí ẹ̀ wọ́n ti ní ẹ̀rí pọ̀ táwọn lè kó wa òun làwọn ẹ̀rí láti wí tẹ́lẹ̀ kó méjì ní bẹ̀ ìkẹ́mbẹ́ tọ́lọ́hún fẹ́ nífẹ̀ẹ́ ìkẹ́mbẹ́ tọ́lọ́hún bá kórira sẹ́yìn náà mọ̀ pé ìtọ́lọ́hún kórira á mú yẹn tí yẹn bá ṣe àìdá nípa rẹ̀ nìyẹn. bákan náà nínú ẹgbàá wà mí táwọn ìwà gbogbo àwọn ní hadith imam bukhari rahimahullah hadith anas malik fọlọ́n sọ̀sẹ́lá ọwọ́ àlọ́dọ̀ apá kan àwọn ìyàwó rẹ̀ ìkan náà ọmọ hàtì mùmíní ọwọ́ agbé àwọn oúnjẹ ọgbẹ́ rẹ̀ ń sẹ́sọ́ jùjọ lọ ẹni táwọn sọ̀sẹ́lá wà ń lé rẹ̀ bó ṣe gbá owó ọmọ ọ̀dọ̀ tó gbóúnjẹ yẹn wá bó ṣe gbá dànù nìyẹn àwọn bá jábọ́ bá túká ìdí ọlọ́run bá kó èkú fún àwò oko òjọ àtúnjẹ ní gbogbo ẹdínwó pọ̀ máa wò oko òjọ ọwọ́ agbé fún rọ́ọ̀rọ̀ ti fòfò ìyá yín mẹ́rin owú ìyá yín ti dowú kọlọ́ra bí ìwọ ọmọ ọ̀dọ́ tó gbóúnjẹ wá ọ̀gbọ́n ọ̀yà ìwọ dúró torí bẹ́ẹ̀ ẹni tí mo wà nílé rẹ̀ ọ̀yà gbàwó mi lọ́wọ́ rẹ̀ lọ́gbádùn àwọn ẹ̀kú fún àwọn ẹ̀yà kò lè lọ́wọ́ kò lè lọ́wọ́ bẹ́ẹ̀ ṣé wọn ò mú olówó nìyẹn wọ́n mú wọ́n lọ́wọ́ abẹ́ gbà wá kí tó ti ọlọ́run sọ yìí pé iná omi iná ẹ̀ tàbí ká bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ gbà wá yẹn wọ́n ní ẹni yẹn obìnrin yẹn sọ yìí bèrè òjijì ọlọ́run mọ́ọ̀kàn fárọ́tú mọ́ọ̀sọ̀dà èmi náà mọ̀ pé mo ti ṣe ogúnro báyìí kí ni ìtẹ̀rẹ̀ rẹ̀ òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọ̀ọ́mù gbá mi wá ni ó sì gbóúnjẹ mi eléyìí wá ní sọ́dọ̀ àdìdà ọmọ yẹn pé ẹni ọba jẹ owó tó fi ba nǹkan jẹ yẹn wọn máa rọ wa. àwọn asáàbù sunan nínú hadith Aisha ìgbà wa mi tún ni. ẹ ti rí pọ́nrọ̀ táwọn ẹni ẹ̀rí yìí lágbára tó rinlẹ̀ gidi tó tọ̀. wọ́n ti mọ sọ fáànù sọ̀tún lọ wípé a ọmọ àti sọ nípa sọ̀fíà kaza wọ kaza. wọ́n lè túmọ̀ rẹ̀ ní pé sọ pé sọ̀fíà kúrú pírẹ́sẹ̀ ọ̀gá àdìgbò lọ. láà ìlànà ìlànà èyí tó tẹ́rí wọ́n lò tẹ́rí èyí tó sẹ́ra wọ́n lọ sẹ́ra èyí tó kúrú wọ́n lò kúrú èyí tó ga wọ́n lọ gbà gùn sàṣọ lòdì wọ́n lọ mú wa. obìnrin pípín yẹn bá sọ̀rọ̀ àlùfáà sábẹ́ ẹ̀fẹ̀ lówú adẹ́sẹ̀ wọ́n tó ṣiṣẹ́ ọlọ́wọ́ bọ́ da lóhùn wọ́n lè làkọ̀dé kó ti kéèlì bẹ̀sà mo ti wí gbólóhùn kan tó ṣe pé lọ́wọ́ mọ́sàájà ti bímọ ìlbá mọ́sàájà ti. tí wọ́n bá rò eléyìí wà lọ́sọ̀nà àbídà ó sọ̀tì wọ́pọ̀lọ́. nínú fi ni pé ní jowó tó fi bà jẹ́ ẹ̀yin obìnrin à ń sọ léyìí wàá fi fárẹ̀ kalẹ̀. ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ẹ̀ fàtí ju sọ ọ̀nà tó lè gba jowó tó ẹ bá fẹ́ máa rìnrìn kò ṣe dáadáa ọ̀ gbà rẹ̀ ọba ẹ̀yìn pé ń ṣe dáadáa fẹ́ lómi ìwọ́de ò ṣe dáadáa sí ìwájú owó lórí ẹ̀ ọ̀yẹ̀kọ́ wálé rẹ̀ pọ̀ wá lórí ẹ̀ ṣùgbọ́n kọ́sá sọ yí pé lẹ́yìn tó fẹ́ ìyọ́ bàbá ni ìyẹn lé o àtọ̀rọ̀sá fa ayọ̀ látọ̀dọ̀ ọkọ̀ tẹ́ẹ̀dá wọ́n ní arábìnrin kan lọ bá wọn bọ̀rọ̀ wà tọ̀ ọwọ́ ní ọkọ̀ òun ó ti ṣèṣì lọ pẹ̀lú ẹrúbìnrin òun ọkùnrin ẹ wá sọ fún bọ́ọ̀rù bíi fún bọ́ọ̀rù kò bẹ́ẹ̀ ìyàwó mi náà ló fún mi lẹ́rú obìnrin yìí pé kí n máa ṣe wáta yìí fún fún bọ́ọ̀rù wa ni ọ mẹ́rin wa níbẹ̀ kan fi mẹ́rin wa ìwọ ọkùnrin tí ń kì òkúta fọ́ orí rẹ̀ yẹ́kayẹ́ka tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn ọ̀ ẹ̀rí ìbẹ̀rù bá dàrú obìnrin yẹn kété lóòótọ́ òun jà tẹ́lẹ̀ wà lọ yẹ́yẹ́ fún wọn lọ́ọ́ bá òkúta fọ́ orí rẹ̀ ńlóòótọ́ yóò lù wọ́n náà kó pa kó tẹ̀sí náà fún ìpa abilé kan àbí abilé ya ni fún obìnrin rí bẹ́ẹ̀ ọba kárí sòdodo wọ́n ní àkótọ́ òun sọ òótọ́ ni ẹni mo bu lóbìnrin yẹn pé ọmọ àti wáta yìí ṣùgbọ́n ohun tó jẹ́ sọ ìmọ̀ pé wọ́n rẹ̀ ama láti lè lè ká irọ́ owó ló jẹ́ wíwú mo wí ní àwọn ọmọ òrùlọ wà nílò ọlọ́fẹ́ wá sí sẹ́dá òkè lórí ẹ̀ ọba sinmi lálà ọwọ́ àjọ ọkọlẹ̀ pé ìwọ kọ́ mà lọ lé lọ́fẹ́ lóko ọba para rẹ̀ gbọ́ bá délé owó yẹn ṣe wí mo wí o ṣàtò wọ̀ tún ká. tòtòrí bí àwọn ẹni tí wọ́n dúró níbi ọ̀rọ̀ kejì àwọn ni àgbà tí èkó rí rẹ̀ dàrú gbà ti dòwú lọ́wọ́ wọ́n bá ṣe nǹkan tó kù dẹ́ oníbẹ̀ tó bá ti sáyẹn lọ àlàkọ̀ sọ́gbọ́n gàdá dàdà ọ̀rọ̀ kéje gbogbo àwọn eléyàá rí sọ ní ẹbí ẹ̀dá obìnrin tó bá fún yẹn lẹ́kùn dúkìá ó lè gbá padà ṣùgbọ́n táwọn olùkọ́ sọ ni pé ká wu ẹ̀bùn yẹn tó bá já sí pé ọkọ lórí kwẹ́sì ẹ̀bùn yẹn tóbi bá ti lọ́wọ́ gbà padà káfíńsì torí ibi tọ́lọ́wọ́ bá àlejò aláṣọ nínú àyè tí múlẹ̀ lẹ́kùn ṣe náà ọkùnrin bá ní ẹ́ mẹ́rin ìlà nínú wọn bá dóbi ẹgbẹ́ lórí ọdún sí ni ẹ mọ̀rọ̀ bó di ẹ́ èèyàn fún padà sọ̀rọ̀ bó di ẹ́ torí ẹ̀bùn tó fún yẹn tó fún yẹn kò fi má bínú nígbà tó béèrè ẹ̀ fáwọn ọkọ mi ìyá alágídí bẹ́ẹ̀ mo ní ọba ara sọ fún mi àwọn ìyàwó kàlẹ́ òkè nìyẹn kó má ra sọ fọ́kọ wọn nígbà wọn bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tó oṣù mẹ́ta tó lè má sinmi lásán wò wọn òun ti lọ́kọ̀ orí òun náà lọ́kọ̀ òun òun ó sàgbà kájàrá náà rí ọ̀pá mélòó ni ó torí ẹ mo sì ti sáyẹ̀nsì o ọba ló wọn tó lágbádá lòun fẹ́ obìnrin yẹn fún torí kọ́ má bí àti kọ́ má fara ní ó tún fún torí kọ́ má fẹ́yàwó ni ẹ ẹ sábà débi kúgbe wá ká mọ́lé sọ ń ẹ sọ̀rọ̀ pé bísẹ̀sì rẹ̀ wà ní mọ̀dà dáńsì tó yẹ kí máa fẹsẹ̀ rìn rọ́kọ̀ fún mi o. àwọn ọmọdé máa ń gbé bẹ́ẹ̀ àwọn ìjà òsì yanu. obìnrin yẹn lè gbà padà tọ́lọ́kùnrin lórí ìpẹ́. tùmáyé tóbìnrin lọ́kẹ́ wòsùn pé mo fúyàwó mo mi ní nǹkan báyìí ṣé pọ́sibù sóbìnrin máa lówó tọkùnrin òní ní máa ń wáyé rẹ̀ ńgbà míì ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí àwọn àtúlá ibn Mas'ud radiyallahu ta'ala anhu àdìhà Zainab ojogun dúkìá olówó ọkọ̀ ọ̀dẹ́lú ó lọ sí tìbí lọ́dọ̀ àtúlá ibn Mas'ud dìde ah, owó tó ní ìgbọ́ lẹ́tọ̀ọ́ sí sádàkà ìyẹn bá ní à ah, ọ́dọ̀dọ̀ ọ̀gá wa ìyẹn lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wá sọ fún mi sọlọ́lọ́ àtàlàfẹ́ zainabu náà àwọn zainabu dání lọ́jọ́ wa ti béèrè pé tóun lè ti sàárà dúkìá fọ́fọ́ o ìgbà làwọn rẹ̀ fìyàwó àtúnlẹ̀ náà tó yé zainabu rẹ̀ ó lè gba sàárà ni o tí wọ́n náà bá ní inú kẹtẹ́ mi ọkọ máa fi fa ni òun náà lọ́wọ́ sá ń pínlẹ̀ rẹ̀ ọ̀ kú kọ́ sẹ̀kẹ̀ ìwé ọ̀rí ọ̀hún gan fẹ́ má sí èlò òfin rẹ̀ ó sì ṣàkíyàn ó dé ọwọ́ àdọ̀bẹ̀ níbi ọwọ́ àdìgbé bísíǹsì àfọ̀ ọ̀fẹ́ máa fi dédé àwa ní kí wọ́n náà kẹ́kọ̀ọ́ sí pé ọwọ́ abilékọ̀ tí sátẹ̀lẹ̀ ìfẹ́fẹ́ lónìí ọwọ́ abẹ́ ǹjẹ́ kí ló dé ẹ wọ́n ní ẹlẹ́ máa bùn wá ní kẹun. ọmọ àárín sí aláàbí àjùmọ̀ mi ní thirty thousand ẹ̀ mọ̀ gbọ́kùn sí wọlé ọ̀pẹ́ mi náà kọ́ sakitiyan gbogbo wàhálà yẹn náà kì í ṣe bẹ́ẹ̀ o táwọn ìgbọ́bìnrin fún yẹn tí èsì pé yẹn lè yẹn tọrọ ọgbọ́dọ̀ gbá padà o nípa hadith abdullahi bin maṣabun abbas radiyallahu ta'ala anhuma sẹ́yìn náà ti mọ̀ yẹn fún yàrá ààyèdò fi ìbá ti yìí ẹni tó padà títí ẹ̀kọ́ tó fún yẹn kankan ọ̀dà bíi ajá yẹkí ó bì tán súnmọ́ yẹn ọ̀hún fi kọ́ ibi ìfọ́tọ́ apàdà bíi ibi rẹ̀ ńlọ kó jẹ ìmọ̀ bùkọ́lá àtúntò ni wọ́n jáde ọ̀rọ̀ kẹjọ nínú mẹ́wàá òun ni pé obìnrin kan lálùká wà ní o ó lè jẹ́ kẹ̀kẹ́ ló lórí sọ pé ẹ wo ìjọ mi mo fún lágbájá ó lè ṣẹlẹ̀ sí ìyá sáwùdà ètò sábà lọ́jọ́ ọlọ́run tẹ̀lé àdìhà kí ni ìyá sàdédé rí ó kàn rí pé fún ìṣọ́ ọlọ́run tí wọ́n bá ti wọlé wá bá wọn báyìí wọ́n rí pé ojú wọn kèé kèé wọ́n ti hẹ́ẹ̀tì màmá yẹn pẹ̀lú pé màmá yẹn ti dàgbà ẹ̀dá wọn tún rí bàjẹ́ bàjẹ́ òtítọ́ ọlọ́wọ́ bọ̀ wá wọn ò fẹ́ fi taratara gba ṣe wọ́n mọ́ wọn ò gbá tí kìíní yìí bá lọ báyìí tí bàbá yóò sì ní padà sọ fáwọn yóò da wọn mo sì fẹ́ kí wọ́n ti jọkọ̀ mi láyé mo sì fáwọn náà ní fẹ́ níjọ́ ìgbé ìdàlù ìyá wọn ọ̀dọ̀ òtítọ́ ọlọ́wọ́ ah, ìjọ tó bá jẹ́jọ́ mi mo yọ̀ǹda rẹ̀ fún àyíṣà ọ̀dẹ̀ ọlọ́run tẹ̀lé ìjọ lọ́wọ́ ká ti ẹ wá rẹ bùyí ká tẹ̀lé àwa sáúdà ò padà o obìnrin lè padà o wọn lè torí wọn lálùkáwà ni wọn lè tún padà wọ pé à tuntun àjọjọ mi ni wọn tún wá ṣe kìkìkì sojú mi tètè tó wà rí wọn tí wọn yọ ọ̀sẹ̀sẹ̀ tí èso òun ló dé wọn lè gbà padà o wọn níyẹn yàtọ̀ sẹ́gun o torí lè yíké èso owó sáárì ọ̀rọ̀ ni torí bẹ́ẹ̀ ká má fi wéra wọn ìfẹ́ ni wọn padà sí ibi ẹ̀fọ́ rẹ̀ ọ̀rọ̀ bá rí ẹbí òun ni kí ìyẹn péyàwó sọ́dọ̀ orogún rẹ̀ ìgbẹ́ ọyá máa bọ̀ ọ̀fẹ́ rí ọ kí ìyẹn péyàwó kí kọ́ máa bọ̀ wá sọ́dọ̀ ẹnìkejì rẹ̀ lótìtọ́ lódodo dandan ni kíyàwó ọ̀sẹ̀ lọ́kọ rẹ̀ níbi ohun tó bá lágbára ọlọ́run wá sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min àjùlọ bẹ fún àwọn ọkùnrin lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó òun ti bẹ́ẹ̀ dẹ́ o aṣọ pípẹ́ dẹ́ òun ni kọ́ tẹ̀lé ṣùgbọ́n tó òun ti bẹ́ẹ̀ dẹ́ o obìnrin ọgbọ́dọ̀ dáhùn irúfẹ́ eléyìí o àwọn ẹ̀rí pọ̀ tó tọ́ tó pọ̀ lórí ẹ̀ obìnrin ọgbọ́dọ̀ dáhùn o jùlọ tó ti rí wípé yóò di wàhálà àwọn ẹ̀rí pọ̀ lórí owó máa ń lápá níbi irú ṣèṣì sọ̀bọ́dé ọ̀sẹ̀ tọkọ́bìnrin ọba tẹ̀lé ọkọ rẹ̀ nírú ṣèṣì tọ́ba pè pé mo fẹ́ kọ́ bá mi yàrá ó mú gidi gan ni mo fẹ́ kọ́ máa bọ̀ ìgbọ́dọ̀ dáwọ̀ torí bẹ́ẹ̀ yẹrẹ orí dà lọ́títọ́ lódodo àwọn ẹ̀rí pọ̀ sọ̀rọ̀ pé tẹ̀tẹ̀ ni kí ìyàwó tẹ̀lé àti ọkọ̀ ọkùnrin náà kò dé bẹ́ẹ̀ ni ní fún ọkùnrin ní ọ̀nìkà wọn tó bá já sí wípé ọkùnrin dá ilé kan ní àtẹ̀yẹ lè di yàrá mi tọkùnrin bá dá ilé kan ní tó sí ilé tí wọ́n máa ń lọ bá àwọn ìyàwó rẹ̀ ní kọ̀ọ̀kan yẹn. àwa wò pé mo fẹ́ fọlá ń máa ké sí kálukú níjọ rẹ̀ lọ́sàn-án rẹ̀ lóru rẹ̀ tó máa bá mi lu yàrá yìí. ọ̀yẹ́ bí o ìyẹn sẹ̀kọ́ ṣàlàyé àwọn obìnrin gbọ́dọ̀ jẹ́ pé rẹ̀ pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ ilé yẹn gbọ́dọ̀ pa wọn. èèmọ́ kẹwàá wo búkà kan àwọn ọ̀pá ìyàwó rẹ̀ lé lọ́jà lè lọ pa àbùn ọwọ́ nọ́mbà wán ọ̀la bá mi mẹ́. ògbóúnjẹ rẹ nàdá ló gbé wa wọn bọ́ di nọ́mbà tù wọn rẹ nọ́mbà tírì jọ́mẹ́rin nọ́mbà fọ́ jọ́márùn ẹ wá bá mi mẹ́ ìyẹn tọ̀nà dáadáa pẹ̀lú pélé yà bá mu lẹ́yìn náà ni pé ilé nìkan gbọ́dọ̀ jẹ́ bí dígèjì ọmọ afẹsẹ̀ palẹ̀ báwo ni yéé ẹ fọwọ́ kẹ́ máa lọ yọ máa bọ̀ mbẹ́ ẹgbẹ́ yìí lè sọ pé ẹni bíbá yìí ni ọmọ òkèlè àwọn tó wà ní wọn láwọn fún gbàgbé kìnnì kan náà fún gbàgbé kìnnì lọ́jọ́ ilé tó bá mu tó yẹ kó burú rárá ọ̀rọ̀ kẹwàá sọ́kẹ́yìn òun náà ní yíyan ìyàwó tí ń lo wúlò sí pásítọ̀ kan pàtó ní ó sì tẹ̀sọ́ dáadáa ṣùgbọ́n tó ti ìyá ọba wáyé ọgbọ́dọ̀ jáde pé òfin hẹ́ẹ̀tì àbọ̀ fẹ́ mú lọ́tà bí kò sí pé láti ta lẹ́kọ̀ọ́ torí àwòtí làwọn obìnrin aláwòtí ni wọ́n láti fi dá alẹ́ pọ̀ níwọ̀n yẹn máa fi ṣe ń ṣe àti láti lè kìlọ̀ fún nípa ìwà tí ń wù. sọ àwọn ẹgbàá wọ́ọ̀rọ̀ pọ̀ ṣe bí ọjọ ti lọ òṣìṣẹ́ ká lè ṣe kéde ká lè mú àwọn nǹkan yẹn wá. nínú àwọn èyí dáa lè mú àwọn ní ìdí pàǹpá kan tí wọ́n lọ tẹ̀lẹ̀ táwọn ẹni tí wọ́n jẹ́ ìlérí tí wọ́n dúdú tí wọ́n da àjà àwọn ìyàwó wa lọ nígbà àìníye wọ́n ti pàǹpá sókè jẹ́ ọlọ́run sọlọ́lọ́ níbi tí àìrọ́ kú fọlọ́ wa já ọ̀rọ̀ ìyàwó tó bá dáa jù yìí lọ sálọ sọ̀tẹ́lá ọlọ́run tẹ̀ sáyà kalẹ̀ níbi wọn bọ́ọ̀rù tó sọ rẹ̀. kódà wọn bọ́ọ̀rù tó lọ fọ́mọ rẹ̀ ibi ìwọ hamtọ̀ a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ má gbàtẹ̀jẹ pẹ̀lú aládùúgbò rẹ làwọn olùmọ̀ afa sheikh bashir abu zayd rahimahullah nínú àwọn ìmọ̀dá yìí alẹ́ tí wọ́n bú wa ó ní ká máa lò dọ́rọ̀ jáàrà ní ká máa lò aládùúgbò lọ́rọ̀ ìlera náà ní máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àbáàrí àwọn nẹ́sùn hadithi náà wá nínú ọ̀rọ̀ kẹ́tí wọ́n ní rọ́ọ̀rù sọ síbi àà máa máa lọ gbàfẹ́ jẹ pẹ̀lú aládùúgbò rẹ ìyẹn ní pẹ́ẹ́ni tẹ́ ìjọ fọ́pọ̀ ẹ̀ tọ́gbà lérò náà ní àyíṣà táwọn sọ́lá nífẹ̀ẹ́ rẹ̀ ó lè bá òyòkú gbà pé àwọn sọ́lá nífẹ̀ẹ́ rẹ̀ má gbà tẹ̀jẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ lọ́kọ rẹ̀ ó tún lọ bá ọmọ sálàmọ̀ nípa pé ọjọ́ jẹ́ fámìlì fóró tó wọ́n sọ̀rọ̀ owó ní tó kó bọ̀ ọ̀rọ̀ àti ẹ̀sìn ọ̀kọ́ randa ní ẹ̀sùn máa kẹnu bọ ilé òjijì ọlọ́run fẹ́ẹ́rì fọ́rọ̀ yẹn lè díẹ̀ ẹ̀wọ̀n fáwọn míì máa ń gbọ́ ìgbà àtọ̀tù láti bẹ́ẹ̀ tó ti máa dá sọ̀rọ̀ tí kò já ní dá sí ìdí owó rẹ̀ ti sún pọ̀ wọ́n sì tún fọ́rọ̀ ọlọ́run ọba bọ́ yìí ike báyìí ni ẹ ti ṣe ẹ̀wọ̀ àbàbí àfáàsì yẹn ẹ̀já pàṣẹ o ẹ̀ẹ́dìsì òní bá sọ bẹ́ẹ̀ fún ọmọ òní wọ́n ní lórí ìṣesí ẹ̀ ìṣiṣẹ́ ọlọ́run ọba búra wípé òun ò ní dọ́dọ̀ wọn ọmọ fún odidi oṣù kan. ó wá ní àwọn olùmọ̀ tí wọ́n ti tẹ̀lé yẹn ó ti ṣe pẹ̀lú oyin táwọn sọ̀sálámà ń lọ mu ní lọ́dọ̀ àwọn abúlé àfihàn oyin tí àwọn sọ̀sálámà mu lọ́dọ̀ àfọ̀. wọ́n wá rí pé táwọn sọ̀sálámà ti mú yẹn ọkùnrin tètè jáde lulẹ̀ la ilaha illallah tí wọn ò ní tètè jáde lulẹ̀ ìyàwó ayíṣà wa wùdà àdéhùn ṣe oyin ní mu ó bí ẹsẹ̀ fi kó òṣìṣẹ́ ọlọ́run mọ̀ ń mọ iná dà sọ ọwọ́ àárín ọmọ ọ̀dọ́ rẹ̀ kan wọ́n ń pe obìnrin kékeré wọ́n ń pè ní àdìrọ́tù pé káàkiri sọlá ń bá ti wọ ilé hafsọ tẹ̀lé wọlé bí ẹrú ni lóbìnrin wọ́n ohun tí ń ṣẹlẹ̀ mẹ́. ìgbà tí yẹn wá padà kúrò wá yí pé wọ́n mú ìyá o ìyá wa bá fi lóbìnrin mọ̀ ọ́. nígbà tó ṣe ọlọ́wọ́ balẹ̀ ọba ní áá ah, ah, inú rùn lẹ́nu yín àlùmọ́gá fìyà sí àlùmọ́sà ájú. ó sì mọ̀ wípé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba sọlọ́lọ́ ẹ̀fẹ́ lálẹ́ ẹ̀kọ́ tó kọ́ wa ọwọ́ àdó hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma ìgbẹ́ ni ọba jẹ́ tó di ìyí ìyàní ọ̀tọ̀ àlùbọ́sà ayé wàlá ayẹ kọ̀rọ̀ bá ná ọ̀sìnà kọ́kà dé mọ́sálásí. nínú parí hadith mi gbó mi pé fa iná mẹlẹ́díkà tọ́ra àwọn mẹlẹ́díkà ni tata àgbà sùtà bá ń bá wọn bí mọ ẹ̀ta àgbà ní ìlú gbàdúrà níbi ọgbà màdàgbà náà bá rí ọlọ́ọ̀ṣẹ́ pẹ̀lú bí àwọn àìsàn tó wá bímọ bẹ́ẹ̀ wọ́n rẹ́ni sáwọn ìyàwó yòókù táwọn náà bá dé àwọn náà pé nígbà òru bọ̀gà fi ò la àìlàlà ìdí pampa. wọ́n lè tọ́pọ̀ àti mọ́ọ̀rù sọ pé wọ́n lè kọ̀ yín lẹ́sọ̀ ìbáwọn tó ń lóore sí yín lọ ọlọ́run ti jà ọ̀hún jíjà ọlọ́run tó lọ́wọ́ àtọ́lá ayé àwọn àtọ̀kà lórí bẹ́ẹ̀. ọ̀rọ̀ kejì wọ́n lọ́rọ̀ máríà. ibi hásọ̀

ọba mọ́sàrì aláṣẹ mọ́sàrì tó bo òṣìṣẹ́ ọlọ́run ń jèlò ó mọ ìbára fi òṣìṣẹ́ ọlọ́run bá fi ẹrú yẹn ọba ti ṣáàyè nínú yàrá hafsọ wọn wá di pé hafsọ dé àbọ̀ ẹ̀bọ̀ fáwọn obìnrin èèyàn ńlá ni wọ́n àwọn ìyá dáadáa kọ́lọ́kọ́ bá ní ọdún sí wọn ìyá wa ní rọ́jà ọlọ́run tẹ̀lé àdìhà wọ́n bá jókòó sẹ́dọ̀ ni wọ́n fáìlẹ̀ fún títì wọ́n kẹlẹ̀ kó sáré yìí wọ́n rí pé ìlẹ̀kùn ò jẹ́ sísì. ìgbà tó di pé wọ́n padà sílẹ̀kùn wọ́n rí pé bí kéèyàn máa làágùn ìṣẹ̀lẹ̀ ilé ẹ̀ka mọ̀ pé sẹ́ni nǹkan yẹn bí àwọn àti pé fún gbàgádà nìyẹn. yá ilé mi lọ́jọ́ mi lórí ibùsùn mi àti ìdílé mi ọ̀dọ́ fún mi pé lọ́dọ̀ bàbá mi síbẹ̀ sí. <laughs> ìwé ìlẹ́lẹ̀ lọ gbà ìkẹ́fẹ́ mo sì lẹ́tọ̀ọ́ pẹ̀lú ìyá yìí ìjọba bí mo lè pè wọ́n sí. wọ́n ti ọlọ́run bá sọ pé wọn ò ní fẹ́ Maria ọlọ́run ti sáyà kalẹ̀ pé ya ẹ̀jẹ̀ àgbẹ̀bí ní ma sọ àrùrí mọ́ àhàlùmọ́ èyí sì tí ó sì léwọ̀ nítorí àwọn bá ti lẹ́tọ̀ọ́ fún kẹ́kọ̀ọ́ bí ìmọ̀ ìdọ́ta àdúrà tó fi wáyọ̀ náà apá kan náà àwọn obìnrin tó nípa bẹ́ẹ̀ bí ẹ ṣe nìyẹn nípa pé ìyẹn lè yẹ àwọn obìnrin lójú. òbùsálà àwọn tààrọ̀ di ọlọ́ọ̀tà láàrin àwọn làǹtọ̀ sọ́lá ó búra pé wọ́n ní wọlé tó apá àti àwọn ìyàwó rẹ̀ fóṣù kan nígbà tó ti náírà èsì pé ọba lọ láàárọ̀ àbírọ̀lẹ̀ ẹ wo àwọn obìnrin bíi tínú wọn lé ní ọba nílẹ̀ àdẹ́bí ọlọ́run àà fóṣù kẹlẹ́ pé ìdíjọ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ ẹ wá gbọ́ ọ̀tẹ̀ ìbámọ̀ tẹ́lẹ̀ ìnà ṣàárọ̀ sẹ́rùsù sẹ́rí yẹn yẹ kó lù sí sàdáwá ìṣèlú náà yàwó ní máa ń jẹ́ sẹ́sìn náà ìdè náà ẹ̀fọ́ ẹ̀mọ́ bẹ́ẹ̀. ìmọ̀ Bukhari wọ́n gbé hadith yìí jáde. fàtí sọ fún wa yìí pé okùnfà ìgbóra pé ìdí dọ́dọ̀ àwọn yàwó tó sùn fẹ̀ níwọlé sí wọ́n yẹn. àwọn àfa wa ní ìtẹ̀ mọ́ríà ìyẹn mọ́ríà ta sọ̀rọ̀ rẹ̀ kẹ̀kẹ́ ìyàwó Ibrahim àti ọ̀rọ̀ oyin tá òun ò ní mú mọ́ àtọ̀rọ̀ míì táwọn olùmọ́ tó ṣe kí ni òun wọn kú sọ. lábẹ́ wípé ìyẹn lè yan obìnrin lónìí obìnrin olówó tó bá gbé owó tó lágbára yìí kalẹ̀ tó bá ti pọ̀ jù. ẹgbà wọn ọ̀rọ̀ kẹlá tọ̀dọ̀ Àìṣà radiyallahu ta'ala anha wọ́n ní ọ̀rẹ́ ràkúnmí sọ̀kìyà Zainab sì ní èlé nǹkan ẹ̀gùn lọ́dọ̀ ojú ọlọ́wọ́ aṣọ fún Zainab pé bá fún un ní ìkànnì èyí tó níyàn ọ̀ ni ọ̀ tilkal yahudiya ṣé yahudi jù yẹn lè mẹ́wàá fún nílà fún mi dandan ni la ilaha illallah ẹni tó ti tóbi ó ṣe ọlọ́run tó ti di ẹni ọlọ́run tó ti di mùsùlùmí mọ́ òun ó ti di àwọn àwọn náà mọ̀ ọ́ ìfowó ló jẹ́ wọn sọ. ìwọ́n tó gbà lérò náà designer wọn nínú bí àtẹ́bí sọ̀rọ̀ yẹn fún mi bí àti ọ̀dà ká máa fi kúfùrù bára wa ṣe nípa ìwọ kiri yóò yìí àti ìwọ ṣe yẹn máa wí bẹ̀ fún rẹ̀ mùsùlùmí náà nìyẹn wọ́n ti sọ ọlọ́run bá bínú ọba yẹ uh, uh, kílẹ̀ kọ́lẹ̀ Zainab ọyẹ lódì rọ́jà lọ́kàlá àjà fún oṣù mẹ́ta ńlọ́ọ̀gbẹ́ zulhijja muharram àti díẹ̀ nínú sáfà ilé ìwà tó tọ́jà nìjà ó rọ̀ṣìlọ̀ ọ̀wọ́. yíyẹ di ọbẹ̀ yìí pé ó lè ju ọjọ́ lọ káwọn òfin ìfijọ́ mẹ́ta lẹ́nu ọgbọ́dọ̀ jẹ́ sí ẹ bá ti ṣiṣẹ́ bíi tọ́ba lágbára jù tọ́ba ti wo pé wọ́n fẹ́ ṣe ìbáwí fún ṣùgbọ́n kọ́ jẹ́ mọ́tẹ́ ìbáwí pé pé yẹn fẹ́ fi kórìíra rẹ̀ tọ́wọ́ fi hé sí ẹ̀yẹ yẹn. ó dì í èyí tọ́ba ní àyè ó ti fẹ́ di èyí tíyàwó rẹ̀ bá gbọ́ yìí ó lè jẹ́ nulẹ̀ ó lè jẹ́ tàlé ṣùgbọ́n kọ́ jẹ́ ìta òun lọ da jù báwo lọ wọlé bá kí wàá lọ bá tẹ̀lé láti lè fi tẹ̀lé ìṣèjì láwọn ọgbà yẹn òun náà ní yàrá kan tí lò láwọn ọjọ́ yẹn lọ́dọ̀ nìkan nínú wọn. ó sì dídì ká wo kí ni ìṣesí obìnrin ẹ̀rí wọ́n lè jáde pé kọ́ máa sùn sí ni fún ìyá pé kọ́ máa sùn sí ni bóyá tó bá pọ̀ pàkọ́ torí ìṣiríṣi àlàyé làwọn afáwa sí lórí odi yẹn ìṣe kan ó lè jọ̀rọ̀ líle lọ́sọ̀ọ̀sì tó lè ọ̀rọ̀ fún tàbí tó lè ra fún gẹ́gẹ́ báwọn ará èkó ṣe máa ń sọ níparí láàbìgbó òun náà ní ife ìkìlọ̀ láàbì dènà àwọn gómìnà tí omi òjò ti máa ń wáyé láàrin lọ́kọláyà. àkọ́kọ́ ọ̀gbọ́dọ̀ tẹ́tí sọ̀rọ̀ ẹnìkan ti máa ń sọ nípa ìkejì. ìyàsọ́rọ̀ ẹ̀dí ṣẹlẹ̀ láàrin àwọn alálàáfáà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ owó náà ẹ̀dí ṣẹlẹ̀ láwọn alálàáfáà náà. ẹ̀rì pa máa ń sọ pé kàlámù yóò kó wá là yóò rù wá ọ̀rọ̀ táwọn akẹgbẹ́ bá ń sọ nípa ara wọn á sì gbígbọ́ á sì gbígbọ́ bí aláìgbọ́ ni ká gbọ́dọ̀ tẹ̀gbà wà rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ lọ́rọ̀ ìyàwó. obìnrin mi máa wò bó ṣe máa fún fìtínà lára àwọn ìyàwó rẹ̀ tó kójọ nìyẹn o. onídòdì ọ̀la dọ́là tó ọba ti dọ́dọ̀ rẹ̀ tó tí ọba sọ fún náà ni pé àbúkọ fẹ́ kẹ jẹun sẹ́ni ọ̀rọ̀ ń bẹ o kí ló ṣẹlẹ̀. ìwà ìṣàyí àbí mo rùkọ́ yà yìí ó wà ní fàyà ó yìí ẹ wàrà tí wọ́n fi bẹ́wò lónìí yìí wọ́n dẹ̀ ti máa sọ ọba àwa wà yọ̀dà bó ti gbọ́ ìbí wọn sáà nífẹ̀ẹ́ ni wọn bá ti gbàgbà wọn lè oṣù ní àìlọ́sí bó o bó ti sì o ti palẹ̀ mọ́ rẹ nìyẹn má tẹ̀sí sọ̀rọ̀ sẹ́ni fẹ́ ẹ lómi ìdí tọ́jú ti gbọ́rọ̀ ẹ lọ pé wọ́n ń sọ báyìí sí fámìlì ìyàwó àkọ́kọ́ rẹ̀ ìyẹn sì sọ ó sì mọ̀ pé ohun tí ó dùn ọ̀tọ̀ ló ti mọ̀ fún tààrà ọkọ ni títí gbogbo dáadáa tó ń ṣe pátá lọ́ọ́ bàjẹ́ tó bá ti gbọ̀ ìyẹn wọ́n lọ fẹ́ sí ìkejì nínú òun náà ni pé tí àwọn ọba ṣe láàrin àwọn ìyàwó tó kójọ ìlú kan náà ni ó kó wọn sí. ìkẹta àìdá ẹnìkan ọgbọ́dọ̀ fi ẹnìkan kódà ní rí ẹnìkan ọgbọ́dọ̀ fi ẹnìkan. ìgbà àwọn àdọ́dọ́ nẹ́mbà ọmọ Khadija lọ́wọ́ bá ń ṣe dáadáa fún un. mẹ́mbà wá sí ni ọmọ Khadija ọ̀dọ́ ọmọ Abdullahi mẹ́mbà tù lòdì wá lọ́wọ́ bá ń ṣe dáadáa fún un. à sọ èwo tún ṣe o àwọn àgbà ibi báyìí ni ọlọ́run sàrà náà lẹ́ni rẹ̀ yọ ọ̀tọ̀já o. mo fi sọ pọ́pọ̀lọpọ̀ wàhálà ti ṣẹlẹ̀ náà ló fi sábà àwọn àdàkùn kó bí ìjọ làwọn máa ń fà. bó o ṣe gbọ́dọ̀ sọ láburú bẹ́ẹ̀ náà láyé kejì tó ń tọ́ka tó lábúrú yóò lọ opportunity ọlọ́run ti ẹ̀sìn kó ti fẹ́ ìgẹ̀lẹ́ ọ̀rọ̀ yìí ó tó jọ́ mẹ́ta ṣùgbọ́n ọ̀fẹ́ kó ti fẹ́ ìgẹ̀gẹ̀lẹ́ sọ. lórí pé wàá lẹ́kọ̀ọ́ ẹ̀mí tó bá ti rí pé ò lẹ́kọ̀ọ́ ẹ̀ má kó tiẹ̀ tó ń lo pọ́ǹfẹ́ yà òkè jù lọ́kọ̀ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ kọ́lọ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀. tó bá kẹ́ náà nínú ọ̀nà ìbá fi dènà owó gbólẹ̀ yẹn òun ni kéèyàn máa fi dọ́gba ọ̀ afọ aláwọ àṣà kódà ìwé bí èso rẹ yẹ kí ó ṣe dọ́gba lórí ẹ ó ṣe dọ́gba lórí ẹ ìjábẹ ìlú yẹn sí olóhùn níyàwó méjì máa ń ṣe dọ́gba dérí ipò ẹ dè wọn la ibùtọ wọn kìí ṣe tọ kìí ṣe ìtọ gbogbo ìtọ ìyàwó rẹ tọ máa mú bọ́ bá ti mú tọ́ tẹ́lẹ̀ yìí ló ti mú tọ́ tẹ́lẹ̀ yìí ẹ̀fẹ́ ta lọ fatọ́ rẹ mú tọ́ bá débi ìyàwó kejì rẹ ọ fatọ́ tẹ̀ bẹ́ẹ̀ wúlẹ̀ rẹ ta níbi tọ́gbà ìyẹn sì ní sọ́yẹ kí á ṣe ti obìnrin ọjẹ́ sábà kà á nítorí àti lè ṣe déédéé ni. afáwọn amújá ìhìndùn wọn ti mọ̀ fún wọn. wọ́n ní àwọn sálà wọ́n fẹ́ kí ẹ̀ sí dọ́gba láàrin àwọn obìnrin. òun ni òfin ní ìpawó owó gbóná yẹn o níbi mọ́rọ̀ lọ́fíńdà. wọ́n fi ṣe ọ lára ni àbí wọ́n náà lọ fẹ́ fi sí lára nígbà tí ọba ọ̀sẹ̀ mọ́ra tán bóun ṣe máa ń ṣe fẹ́ni àkọ́kọ́ tí wàá gba bí yárilẹ̀ tí àwọn ọmọ bá ń fa ni tí ọba tún ṣe bẹ́ẹ̀ lọ́dẹ̀ kí ni ó ṣe bẹ́ẹ̀ lọ́dẹ̀ kí àti ṣe gbé kẹ́nẹ́bílẹ̀ tí ọba bá ń gé ni ẹlòmíì jẹ èsì òbí rẹ̀ sí lẹ́yìn fọ́kẹ̀tì àbùkátà lásán ẹni sọ pé à ní àti ojú wọn á jẹun tí wọn á fọwọ́ kó tán lóòótọ́ pọ̀ tọ̀ nẹ̀ tá a bá ti ń jẹun àjẹpọ̀ nínú nǹkan tó jẹ́ láì fi ló ń jẹun nípa rẹ̀ yóò tó ń padà sílẹ̀ ọgbọ́dọ̀ ti bẹ́yẹn ọkọ̀ rẹ̀ ọba mú yọ wọ̀ fọwọ́ mú tọ́ rẹ̀ àwọn ìjẹ́lẹ̀ àrùn ẹ̀mí rẹ̀ ń kọ̀ sọ̀rọ̀ pé ìdọ́gbẹ́nu sẹ́nu rẹ̀ yẹn kò ń gúrì nì ọ̀pápọ̀ méjì tójú rẹ̀ tó orílẹ̀ ṣàkíyèsí abala yẹn ìbùnú sí rí ìmọ̀fúnlọ́ ó ní àwọn ẹni ìdájọ́ rẹ̀ wọ́n kó nira fọ́kàn ó sálù aláǹlé ọ̀kan náà ìyàwó rẹ̀ wọ́n bá sálù aláǹlé yàrá sí ní bá wọn àpọ̀ sọ́ ọ̀sàlù aláṣùbà mẹ́ẹ̀ ìyànjú kó ti pé nẹ́ẹ̀má tún pàṣẹ àgbàlá yìí là ń bẹ̀ fẹ́ràn àwọn ọba tètè pé yóò fún ọmọ làwọn aṣẹ ń bò mí ẹ̀yìn kèsì yìí bá a èmi yìí sì ń gbìyànjú pé àlùwàlá ṣùgbà ọ̀dọ́ mò ń báyà mo fi ṣe nẹ́ẹ̀má tún àlùwàlá yìí là lọ́dọ́ mọ́ àtúláì mo fi ṣe ọ̀rọ̀ bó ti yé níbi tọ́rọ̀ dọ́gba yẹn gbogbo àwọn eléyìí dẹ́ni kò ní ìdí ká ti dọ́gba ìgbà tí ìtọ́jú pé tó bá le ìdàgbọ́ kò ṣàṣà nígbà tó bá kú yọ fẹ̀. irú obìnrin tí wọ́n lẹ̀ ti mọ̀ yí pé tọ́ńbélé tọ́ńbélé yẹn ló gbádùn èsì wọ́n ní ọdẹ kọ̀ọ̀pá kọ́ sí. ìgbà tí ọba ti kúrò ẹ mọ́ pé ọ̀ fún àbá sọ ọ́ lòdì o àgbọ̀ gbìyànjú kí ni wọ́n á ṣe fún mi ní ọ ẹ̀ yóò fà ọ́ tí wọ́n kọ̀ ọ̀hún ni ìwọ ni ọ̀sán ti mọ̀ bí ìyàwó rẹ̀ ṣe rí bí tọ́ba yẹ kéèyàn lo líle ó ṣe òye ìwọ ni ó ń pè ní hekima tọ́ba sì yẹ kọ́rọ̀ ó ní kọ́rọ̀ níparí nínú nǹkan tí wọ́n sọ jẹ́ lọ́kọ láyà gbọ́dọ̀ máa ṣe òun ni pé máa ṣe wá àti fáwọn ìyàwó rẹ̀ ẹ̀rí pé mo ti ẹnu mọ́yà ẹlòmíín wájú òkú ipa rẹ̀ ọ̀káyàwó ẹ̀ ọ̀nà níbo bí ìdíyàwó rẹ̀ lọ bí wọ́n ti kọ́ lójú sọ́kọ rẹ̀ tí ó di ẹ̀hẹ̀nẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn òfin ká má máa lọ nìkan náà ó sì máa pín káàkiri wọn ní kọ́kọ́ kan máa lọ gbogbo ọkàn máa ṣe dáadáa àwọn òfin bọ́lọ̀ ṣe rí nìyẹn ibi tí wọn náà ti lọ gbọ́rọ̀ dáadáa tó gbà pé dáadáa lọ́gbẹ́ wàá fún ẹ lọ wọ́n máa fi wá fún ọ wọ́n máa fi kìlọ̀kìlọ̀ yìí sáni ẹ má fi fanfa lórí ayé ọ̀jẹ̀ nkankan ọ̀sọ́ ayé ọ̀jẹ̀ nkankan ẹ má parọ́ mọ́ra yín mọ́ ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ẹ má sòfò mọ́ ẹ má bàtàrà yín jẹ́ mọ́ bí ìlànà ìṣá àdúgbò gbàmí tí a bá tó rí nǹkan tí wọ́n tún jẹ́ nǹkan tá a fẹ́ ta yọjú láwùjọ wa tí wọ́n tún ṣèjì rẹ̀ ìyẹn àwọn elétò nígbà tó wọ́n bá tún fẹ́ tẹ̀lé ìṣàkóso wọn. Ẹ̀ka sílẹ̀ di سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت